tó òní ti ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù Jumada al-Akhira hijira fourteen forty four eléyìí tó ṣe déédéé ọjọ́ keje nínú oṣù January miladi two thousand and twenty three ní masalasi ńlá al Center ní ìlú Ògbómọ̀ṣọ́ níbí a tẹ̀síwájú láti ibi tá a bá láyé dé láti inú tíra tá à ń sàlàyé rẹ̀ Mukhtasaru Minhajul Qasidin àti bá débi tí àfọ̀nìtura ní kitabu Tahara wa asraruha. والصلاة وما يتعلق بها àwọn fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ṣíṣe ìmára àtàwọn àṣírí eléyìí tó wà nínú ṣíṣe ìmára àwọn sì tún bá wa sọ̀rọ̀ nípa sọ̀lẹ́ àti àwọn nǹkan tó jẹ mọ́ ọ̀sọ̀lẹ́ ó ní لها أربع مرات مراتب kó o fi mà dájú wípé ìpele mẹ́rin òun náà ní bẹ fún ìmára ìwà gẹ́gẹ́ bíi mùsùlùmí tó ń bùkátà láti mà nípa ìmára ó yẹ kó o mọ àwọn àpele eléyìí tí ń bẹ fún ìmára nítorí pé mímọ̀ nípa àwọn àpẹẹlẹ yìí yọ ràn ọ́ lọ́wọ́ láti lè ṣe ìpele kọ̀ọ̀kan nínú àwọn àpẹẹlẹ wọ̀nyí gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ nítorí pé téèyàn bá mọ̀ nípa gbogbo rẹ̀ ó súnmọ́ kọjá pé ọwọ́ ọ̀hún ọba téèyàn má lèèyàn mójútó ní ìgbà tó pa àwọn yòókù tó kù tì tàbá sì apá kan tá a dápá kan sí nínú àwọn bá a ti ṣe ń ṣẹ̀sìn wa nínú ẹ̀sìn Islam eléyìí ọmọ kó àléébù ààyè báńtàǹsẹ̀ lẹ́sìn torí ẹ̀ kọ́ ọmọ ìpè ìpele mẹ́rin òun náà làwọn àpele eléyìí ti ń bẹ fún ìmára àwọn àpèlè mẹ́rẹ̀ẹ̀rin yìí alákọ̀ọ́kọ́ òun náà ni tọkìrò wọ́ọ̀hírí mina àdáàtì wàl ànjáàsì wàl fọdọ̀lát káfọ òde wa má kúrò nínú àwọn ẹ̀gbin àti àwọn àdọ̀tí àti àwọn èrí ẹ̀rí pé eléyìí báyìí ọ̀nbẹ nínú nǹkan tó yé gbogbo wa dáadáa taharatul الحدث wa الخبث khabath kájẹ́ni tó ṣe pé a ṣe ìmára kúrò nínú àwọn ẹ̀gbin eléyìí tó bí pé ká ṣe àlùwàlá èyí tó tún bí ipe ká wẹ̀wẹ̀ ọ̀kan nínú àwọn àwẹ̀ eléyìí tí òfin ṣẹ̀rí àmúwá fún wa yìí ṣe jánábà ni àbí ti hayo àbí ti nifas àbí ìwẹ̀ wípé èèyàn gba Islam àbí ìwẹ̀ tá a máa wẹ̀ fókù eléyìí wọ́n ń pe gbogbo ẹ̀ ní taharatun minal hadath at-taharatu minal hadath ìyẹn tí ò bá jálù àlá tí ó sì jẹ́wẹ̀ nígbà tá a bá rí tá a máa fi sàlùwàlá àti tá a máa fi wẹ̀ a pé nǹkan míì tí máa dúró nípò méjèèjì òun náà ni atayammum wọn ń pè léyìí ní taharatun min alhadath ataharatun min alkhabath òun ní í ṣe pẹ̀lú wípé ká fọ ara wa kó mọ́ ká aṣọ wa kó mọ́ ká àyè wa kó mọ́ eléyìí wọn pè ní taharatun min alkhabath nígbà tí ìgbẹ́ E tàbí ẹ̀gbin míì tó bá ń bẹ lára rẹ kó fọ̀ kó mọ́ tó bá ń bẹ lára aṣọ rẹ kó fọ̀ kó mọ́ tó bá ń bẹ láyè ibi tó ti fẹ́ sẹ̀sìn kó fọ̀ kó mọ́ àwọn eléyìí ó ń bẹ nínú nǹkan tó ṣe é pé ìmà nípa rẹ̀ ó jẹ́ nǹkan tó kárí láàrin gbogbo àwọn mùsùlùmí wípé wọ́n mà nípa rẹ̀ tọ́ ẹlẹ́kejì òun náà ni. تطهير الجوارح من الذنوب والآثام dunubi wal-atham káfọ̀ àwọn oríkèé wa mọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ káfọ̀ àwọn oríkèé wa mọ́ kúrò nínú àwọn àìdá báwo láti ṣe máa fọ oríkèé wa mọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ àti àìdá òun náà ni pé ká kóra wa ró ká kóra ró níbi a máa pẹ̀lú àwọn oríkèé wa má fi ọwọ́ rẹ má fi dẹ́sẹ̀ má fi ojú rẹ má fi dẹ́sẹ̀ má fi ẹnu rẹ má fi dẹ́sẹ̀ má fi etí rẹ má fi dẹ́sẹ̀ má sì jẹ́ ẹni tó ṣe wípé ó máa fi ẹsẹ̀ rẹ ó máa fi dẹ́sẹ̀ ara rẹ gbogbo ó gbọ́dọ̀ fi dẹ́sẹ̀ abẹ́ rẹ ó gbọ́dọ̀ fi dẹ́sẹ̀ ọpọlọ rẹ gan ò gbọ́dọ̀ fi dẹ́ṣẹ̀ ìrònú rẹ ò gbọ́dọ̀ fi dẹ́ṣẹ̀ àwọn oríkèé rẹ yẹn kò gbìyànjú láti rí i pé ó wọn àwọn oríkèé yìí òun fi wọn tẹ̀lé ti Allah ó máa lò wọn láti fi ṣe Allah tẹ́lẹ̀ yìí bá ti yé wa eléyìí ni ìmọ̀ràn oríṣi kejì ẹ̀rí polisi alákọ̀ọ́kọ́ yẹn àdààmú fún púpọ̀ ju oríṣi ẹlẹ́ẹ̀kejì yìí lọ ebi gbogbo wa náà la máa ń sálù àlà gbogbo wa náà sì ni taba ní jánábà lára ńlá máa wẹ̀ àwọn obìnrin tó jẹ́ mùsùlùmí tó bá parí nǹkan oṣù wọn ìwẹ̀ ni wọ́n máa wẹ̀ èyí tó bímọ ẹ̀jẹ̀ bímọ dá ìwẹ̀ ni wọ́n wẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́yìn kan bá wá tó lóun fẹ́ gba Islam lẹ́yìn tá a bá fi gbólóhùn jíjẹ́ mùsùlùmí sí lẹ́nu ẹ̀rí pápá láṣẹ ikpe kọ́ lọ wẹ̀ ẹnìkan bá kú ṣáájú kótó afasọ gbẹ̀yìn sí lára ẹ̀rí pá wẹ̀ gbogbo eléyìí a mójútó ṣàṣà ni ẹni tí kì í sábà mójútó nínú àwọn mùsùlùmí akramakumullah síbẹ̀ náà la wá rí nípa ká ṣọ́ra wa níbi à ń fi àwọn oríkèé wa à ń fi ń dẹ́ṣẹ̀ ẹyinjú rẹ síbẹ̀ ọmọ bó ṣe ń lu ẹyinjú rẹ. láti fi máa wo àwọn nǹkan eléyìí tó lu ẹlẹ́dàá wa tó ṣe wíwò wọn léèwọ̀ ọ̀pọ̀ àìmọye nínú wa iná ló jẹ́ pé wọn ò níbẹ̀rù Allah nípa káfọ ojúmọ́ jìnnà sí ká máa fi wo ìwòkuwò ìwòkuwò ní ní gbogbo ìgbà wọ́n máa wò ó tààràtà wọ́n tún máa wò ó gbára nǹkan míì wọ́n ti ká àwọn nǹkan tó ṣe pé wíwò wọn wọ́n máa ń já sí ìwòkuwò. wọ́n ti ka sílẹ̀ sára àwọn ẹ̀rọ tá à ń lò lóríṣiríṣi á tún sí àwọn ẹ̀rọ yẹn láti máa béèrè fún àwọn àwòkúwò nítorí pé a fẹ́ wò wòkúwò ká lè bá rírì kórì ṣebí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ a kì í sọ etí wa níbi bí máa fi gbọ́ ìgbọ́kúgbọ́ a yìí ṣe ìmátótó etí wa a kì í ṣe ìmára fún etí wa níbi à ń gbọ́ ìgbọ́kúgbọ́ ọ̀pọ̀ ẹ̀máyé ní fowó rẹ̀ ra ìràkúrà eléyìí tó ṣe é gbé ó ní í ṣe pẹ̀lú gbígbọ́ tóluwa ṣe gbígbọ́ rẹ̀ léèwọ̀ bí ká máa gbọ́ rẹ́kọ́ọ̀dù ká máa gbọ́ àwo oríṣiríṣi èèyàn mélòó nínú wa ló ti fọ́ etí rẹ̀ mọ́ jìnnà sáà máa fi gbọ́ ìgbọ́kúgbọ́ bá wọn bẹ́ẹ̀ náà ni ẹnu wa sáǹfọ́mọ́ ẹnu ẹlòmíì ó rùn kọjá gbogbo ògbó ó rùn kọjá gbogbo ìdọ̀tí nítorí kíni ó kùnà níbi àti fọ ẹnu rẹ̀ mọ́ níbi àmàfi sọ̀sọ́kúsọ àmàfi wéwòkówèé a máa fẹnu ṣépè a máa fẹnu kọfọ̀ a máa fẹnu pọ̀ àyájọ́ a máa fẹnu a máa fi pé àwọn nǹkan tó ṣe gbé pípẹ́rú wọn yìí máa jẹ́ kéèyàn ṣe alábàápàdé ìbínú Allah síbọn fẹnu rẹ pẹgàn síbẹnu rẹ náà ló fi ń sorun wájú pọ̀ mọ́ ti papọ̀ sẹbẹlú fòfó ni ọ gbogbo eléyìí ẹnu náà máa fi ṣe kí ló dé tó ṣe ìmára fún ẹnu rẹ kọ́ fún gẹ́gẹ́ bó ti ṣe máa ṣe ìmọ́ra fún ara rẹ báwo ni kí ó ṣe yí ọ lára tó ní fọ̀nù talẹ́ni náà nu atọ́gbádùn tí ìgbé òyì lára tí ò ní lọ fọ̀nù dáadáa báwo ni tọ̀ yóò ti ṣe yí ọ lára tó ní dáadáa gbogbo nǹkan yìí là máa mójútó ṣùgbọ́n a kìí ṣe àfọmẹ́nu wa níbi a máa fi wà rọ́ọ̀fù a máa fi sọ̀sọ́kúsọ gbogbo àwọn àwọ̀ rádaràda pálapàla eléyìí tí wọ́n máa forí kèé ṣe sá forí kèé máa ń ẹlòmíì kò fọ abẹ́rẹ́ rẹ̀ má níbi ìṣekúṣe gan alára kò lè káyé obìnrin tó ń ti kí abẹ́ òun haram zina tó ṣe gan kò à ń bọ̀sibọ́sí pẹ́lú mi ò lè bá a kà nítorí pé ìmára àti ìmọ́tótó aṣọ àti ìmọ́tótó ààyè iná là á máa mójútó a kì í mójútó àti ṣe ìmọ́tótó àwọn oríkèé wa akramakumullah ká ṣe ìmọ́tótó àwọn oríkèé òun lẹ́lẹ́kejì ká fi jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ká fi jìnnà sáwọn wà pálapàla ẹlẹ́kẹta òun náà ni al-akhlaq al-madhmumati war-radha'il al-mamquta kájẹ́ni tó ṣe pé àfọkàn wa mọ́ jìnnà sáwọn wà rádaràda àwọn wà pálapàla àwọn rẹ̀kùrẹ́kù wà àwọn ètò ṣe pé kò nítumà bẹ́ẹ̀ tí wòlé ó kéré mà àwọn olóríire wọ́n fọkàn wọn má kúrò níbẹ̀ sẹ́bẹ̀yìn náà mọ̀ yìí pé ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe é pé ọkàn la máa fi dá àwọn ẹ̀ṣẹ̀ yìí gẹ́gẹ́ bí ìlara ẹni tó bá jẹ́ pé ìlara bá ń bá a jà á sọ pé àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ wọ́n kúnná ọkàn rẹ ọkàn rẹ dọ̀tí jọjọ o ò tí ì rí ọ̀nà tó o lè gbà láti fọ ọkàn rẹ mọ́ nítorí pé téèyàn bá rí ọkàn fọ mọ́ o ò ní jẹ́ onílara o ò ní jẹ́ oníkèéta téèyàn bá ti rí ọkàn rẹ tó bá rí fọ mọ́ o ní ya kẹ́ni ní èèyàn ẹni tó bá rí ọkàn rẹ fọ mọ́ oníjọ́ nígbéraga ẹnikẹ́ni tó bá ti rí ọkàn rẹ̀ fọmá kò ní yahun ẹnikẹ́ni tó bá ti rí ọkàn rẹ̀ fọmá yọ jẹni tó ṣe gbé ń fẹ́ rere fún gbogbo ọmọ èèyàn kò ní jẹ́ onímọ̀tara rẹ̀ nìkan nígbà tí ọkàn wa dọ̀tí ọkàn wa gbádùn iná lẹ́sìn máa rí àwọn àwà burúkú tí wọ́n máa àwọn èèyàn sẹ́lẹ̀ àwọn àwà pálapàla àwọn àwà rádaràda àwọn àwà tí ò bójú mu ìṣòro wa pọ̀ mọ́ pàkọ́ Likisi ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún àtàwọn àwà burúkú rádaràda gbogbo tó ṣe pé ọkàn náà ní máa jókòó sí nígbà tó ṣe pé amójútó ara wa a sì mójútó aṣọ wa amójútó àwọn àyè tá à ń lò sí akùnà láti mójútó ọkàn wa torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ òun náà ló ń da àwọn èèyàn láàmú eléyìí tó ṣe pé tí wọ́n bá lọ sọ́spítù tí wọ́n bá lọ ṣàlàyé tí ń ṣe wọ́n wọ́n lè róògùn lò fún wọn bẹ́ẹ̀ ogun rẹ̀ ìdí Islam ló wà tó bá gbé lára ní bá ń dọ̀ọ́lá mu ogun rẹ̀ náà lọ ń gbọ́ yìí á sọ pé kò fọkàn rẹ mọ́ kẹ̀kẹ́ kọ́ ni wọ́n máa lò àtọ̀sẹ̀ láti fọkàn mọ́ wàá jẹ́ni tó ṣe pọ̀ gbẹ́sì Islam ọgbọ́ yé wípé àkọọ́lẹ̀ kálukú ti síwájú nǹkan tí oníkálukú tí ó ní láyé olú wa ti kọ́ àsìkò náà lọ́n retí káwọn nǹkan tó lù wá kó fi tẹ̀ ọ́ lọ́wọ́ ìwọ ẹ̀dá nínú àwọn ẹ̀dá tó lù wá dá tó ń lára kan ló náà jẹ́ nínú àwọn ẹ̀dá tó lù wá dá àtòhún ikpe ẹrú Allah òní gbogbo yín tó bá wù Allah láti ṣe oore fún gbogbo ẹ̀yin méjèèjì ní oore tó ṣe pé yóò bu àyà yóò ṣe fún yín tó bá sì wù láti má ṣe fẹ́yìn méjèèjì kò ní ṣe fún yín tó bá sì wù láti ṣe fẹ́ nìkan má ṣe fẹ́ nìkejì yóò ṣe bọ́ bá ti ṣe fẹ́ Allah kì í gba tẹnìkan fẹ́ lómi torí kì í ṣe olóṣì. ìwọ ní ìsìn láàrin àwọn ọmọ rẹ ntọ́ra wálé kò lè kárí ọwọ́ a máa gbìyànjú láti rí pọ́ balance láàrin àwọn ọmọ rẹ ó rí i pé látàrí balance yìí o lè fọ́kàn nínú àwọn ọmọ ní nǹkan tó kọ̀ láti fún ọmọ mi torí kíni àgbàlagbà ni wọ́n ọmọdé làwọn eléyìí. ìwọ fi hàn wọn pọ̀ dàgbà jù wọn lọ so léyìí tó sì jẹ́ pé lódodo àbòsí ló ṣe o torí pé anabi sallallahu alayhi wa sallam ó pa wá láṣẹ àní i'dilu bayna abna'ikum ìpè ẹsẹ dọ́gba láàrin àwọn ọmọ yín báwo mi ó wù wọn náà kọjá gbogbo ọmọ náà ni ṣùgbọ́n nǹkan tá níta lè pín fún gbogbo amata ni a ní ajá yìí pé nǹkan yóò sì ṣeé ṣe ká pín ẹyọ kan láàrin èèyàn méjì nǹkan tó ṣẹ́kù náà ni pé ká fẹ́ nìkan ká sì ṣàìfẹ́ lòmíì ká máa wá pẹ̀tù àti àrọ́wà sí ọkàn ẹni tá a rí nǹkan kan fún má bínú bọ́ba dijọ́ mi ìwọ náà gba tiẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ni Allah rí. tá a sọ pé ńgbà tó ti fún wọ tó tún fún wọ tó tún fún wọ tó tún fún wọ nǹkan kan lè fẹ́ lómi mà torí ẹ tó o bá rí i pé o lé nǹkan kan títí ọba tó o bá rí i pé o wá nǹkan kan títí àkọọ́lẹ̀ pé yọjẹ́ tiẹ̀ ò ni o àmọ́ tó ò nídìí wàhálà púpọ̀ ò nídìí kọ́ làkàkà lọ títí níta bá ọmọ mi ènìyàn kò ní tàsí rẹ̀ ok ńgbà tí ẹnìkan wá ní tí wò ní ó débi tí wò dé ọwọ́ rẹ̀ bá ń tí ọwọ́ tí ọba. ṣé kọ́mọ wa bínú rẹ̀ lórí oore t'Olúwa ṣe fún tí èso ń lọ ṣe fúnra rẹ̀ ṣé ní ọ̀yanjú wàhálà tiẹ̀ ni kò lè yanjú wàhálà tiẹ̀ torí tó bá fò ní dọ̀la bínú tiẹ̀ lórí oore tí Allahu ṣe fún ọkàn tó ṣe ra ni nítorí pé ìbínú tiẹ̀ ń kọ́ tádígbọ̀n rẹ̀ ń kọ̀ ran oríire t'Olúwa ṣe fún kò lè dín kankan kù nínú t'Olúwa ṣe fún ara rẹ ló tún ṣe bó ló ṣe ṣe ra rẹ ò ní gbádùn ni nítorí tí èèyàn bá rí i pé inú ń bí òun torí pé Olúwa ṣoore fẹ́nìkan tó o bá yé rí oore òun pẹ̀lẹ́ni tá a ṣoore fún ò ní gbádùn ìbínú tí wàá wá ń bínú kò pé kóore òun kó fi í lẹ̀ wádọ̀ rẹ̀ ò ní yé rí ajẹ́ pé ìbànújẹ́ rẹ ò ní tán sókè á lọ fẹ́ para rẹ sí lórí nǹkan tí Allah ṣe tí èsẹni tó ń bínú ló ṣe fúnra rẹ kí lọ fẹ́ hanra rẹ léèmà sí lórí tó ṣe pé inú bíbí rẹ kò pé kó fóńtìn lẹ kí nǹkan wọn wá dọ̀ rẹ sọmọ pọ́ padà gbà fún Allah ogun rẹ náà ni pé ntò wọlúwa ló ṣe fún kọ̀kọ́ àkọọ́lẹ̀ ẹrú rẹ̀ fẹ́mi ńlọ́fà ni òfin tẹ̀mí lọ́wọ́ Allahu yóò bọ̀ fi bùkún sí ntò fún ọ so ìlarọ̀ bá kó lára rẹ̀ parí pé látàrí bẹ́ẹ̀ òní jó ń kẹta òní jẹ́kẹ́ ni má ní èèyàn òní ní màtara ẹni nìkan ayé yìí ò sí fún wa nìkan gbogbo àwọn ẹ̀dá tó lù wá dá síbẹ̀ gbogbo wọn náà lẹ́rù Allah gbogbo wọn náà ni Allah ó so retí ẹ̀ fún wọn ìbá jẹ́ múmìnì wọn ìbá jẹ́ káfìrì torí pé òun ni Ar-Rahman òun lọ́ba àjọkẹ́ ayé Ar-Rahman òun lọ́ba aláàánú jùlọ àánú rẹ̀ káríkárí ni láyé bí yóò ṣe fẹ́ni tó fẹ́ yóò tún ṣe fẹ́ni tí ò fẹ́ yàtọ̀ sáànú rẹ̀ tọ́lá gbẹ̀ndàlùkìyàmù ká àyàfà àwọn ẹni tó bá fẹ́ ìjàtẹ́lẹ̀ yìí bá yé wa o gbọ́dọ̀ fọ ọkàn rẹ mọ́ o nínú àwọn àrùn burúkú bí àwọn àrùn ọ̀tẹ̀ ẹ̀rí pé láwùjọ ọ̀tẹ̀ ti pọ̀ jù ọ̀tẹ̀ ti pọ̀ jù nítorí pé àwọn èèyàn gbádùn àwọn èèyàn gbádùn rárárárá láwọn àwùjọ Yorùbá tí wọn ò ti dìtẹ̀ wọn gbádùn so ó ń bẹ nù nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ wọn tó bá sá fún gbogbo nǹkan kò ní lè sá fọ́tẹ̀ ọlọ̀tẹ̀ ńlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa wọ́n mọ̀ wá káwọn jọ lẹ̀dí àpò pọ̀ àwọn tí rìkísí jọ pa wọ́n pọ̀ tí wọ́n dọ̀rẹ́ káwọn ó fi jọ dẹ́yẹ sẹ́nìkan so ẹ̀rí tí wọ́n máa yin gẹ ètè nítorí ọ̀tẹ̀ wọ́n jọ máa pé birikoto birikoto nítorí ọ̀tẹ̀ àṣejù ni ká máa fọ̀tẹ̀ kpókọ̀ ìlú kan nínú ìlú Yorùbá ìlú Yorùbá tó bá mà láyé tí wọn ò ti jẹ́ ọlọ́tẹ̀ ẹni kó mú akọgbẹ̀mù kọfẹ́ sílùú Yorùbá náà tí wọn ò ti yá ọlọ́tẹ̀ so eléyìí túmọ̀ sí wípé ọ̀tẹ̀tẹ̀ ríhun kéjà àwọn èèyàn onílọsíwájú àrùn náà inú ọkàn ló wà ara ń tó bí ọ̀tẹ̀ òun náà ní lára nínú tó jẹ́ ìpìlẹ̀ fún ọ̀tẹ̀ òun lára nígbà tí ìlara bá ti pọ̀jù fún yàn ìwọ ríra rẹ pé òun ṣe lára ẹnìkan onítọ̀ náà rí i pé òun náà ń ṣe lára rẹ̀ tọ́ náà rí i pé òun ń ṣe lára rẹ̀ tọ́ náà rí i pé òun ń ṣe lára rẹ̀ tọ́ náà rí i pé òun ń ṣe lára rẹ̀ gbogbo àwọn onílára wọn wàá jọ lẹ̀dí àpò pọ̀ wípé o ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ nípìlẹ̀ wọn ọ̀tẹ̀ níran wọn ọ̀tẹ̀ náà ni wọ́n jẹ́ tí wọ́n fi dàgbà àti wá sagbọ́n tí ó lo wọn gán so torí di eléyìí inú àrùn ọkàn ló wà torí àwọn sọ pé bo ni Yorùbá máa wà láyé tí wọn ti dìtẹ̀ síra wọn ìwọ tó bá jẹ́ pé ò bá lé experience náà máa bá lójijì so principle ni pé bo ni Yorùbá wà láyé tí wọn ti dìtẹ̀ síra wọn wọn bá wà ní Kafanchan wọn bá sì wà ní agbómẹkáláfí wọn bá sì wà ní kangara wọn ì bá wà ní kutu wẹnji tí èsì lu wọn ọ̀tẹ̀ náà wọn bá ká àrùn ọkàn yẹn wà fáwọn Yorùbá bó lẹsẹ wàá fẹ́ ṣe léyìí pẹ̀lú Islam kò nítumọ̀ lábẹ́ Islam nítorí pé Islam sọ fún wa pé innamal mu'minuna ikhwa ogun rẹ nù o wípé àwọn olùgbàgbọ́ òdodo wọn ò jẹ́ nǹkan kan síra wọn bí ìbá ṣe pé ọmọ ìyá ara wọn ni wọ́n jẹ́ lọ. ok ìwọ wá ma mùsùlùmí yìí lọ́mọ ìyá rẹ ọmọ tó ń lọ́mọ ìyá rẹ kí wọ́n á ní tó máa ṣe sí gẹ́gẹ́ bí ọmọ ìyá sọ́mọ ìyá sọ́tẹ̀ lọ́yẹ kọjẹ́ àjẹ́ pé ìsìláàmù rẹ̀ ń ó kù púpọ̀ kò nítumọ̀ nítorí pé wọ́n pèèyàn ní ọmọ àyá rẹ̀ ọmọ àyá àsìjọ jẹ́ ẹlẹ́sìn kan náà tí í ṣe Islam ó kọjá ọmọ àyá bàbá màmá kan náà lọ́jọ́ bí wa nígbà tọ́kan nínú wa yìí ṣe mùsùlùmí ìjọmọ àyá ti Islam ó ju gbogbo ìjọmọ àyá lọ ó wá jẹ́ kọ́mọ àyá tiẹ̀ ń ìwọ ò rí nǹkan kan dáadáa à á ṣe sọ́mọ àyẹ ẹni ju ká dìtẹ̀ sí lọ. n ti ń túmọ̀ sí ni pé bọ́ ọ bá pera rẹ mùsùlùmí àwọn jẹjẹrẹ ti ń jẹ ìsìláàmù rẹ ò fura. anabi sallallahu alayhi wa sallam ó ní alimuslimu akhul muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni àwọn oògùn tó fi wọ ọ̀tẹ̀ nù tí wò fi ní jọ́lọ́tẹ̀ ẹ ibi táyé bá ń yí ẹjẹ á máa bá wọn yí lọ gẹ́gẹ́ bí àwọn olórí ibú ti ṣe máa ṣe ayé yí lọ bí tí ọ̀dà ọ̀ àbá wọn yí lọ bí tí ọ̀dà anabi sallallahu alayhi wa ẹ má ya ibi táyé bá ń yí làwọn máa bá wọn yí lọ tọmọ wa sọ wípé báyìí bá ń se rere àwa náà se rere báyìí bá ti ń ṣàìdá àìdá làwọn máa ṣe ànábì ní ṣe ni máa se rere táwọn bá ń rere tó bá ń rere ni kẹ́yìn ọ máa ṣe àmì kò jẹ́ mùsùlùmí gidi gbogbo eléyìí ń ọkàn tó gbọdọ̀ fọ ọkàn rẹ má nínú rẹ ọmọ pariwo wípé a mùsùlùmí ni ọ kódà gan o ni ọ kí kò láǹfààní kọ́bọ̀ so èyí tó túmọ̀ sí pé etí ń ṣe àwọn èèyàn eléyìí tí wọ́n bùkátà láti jẹ́ pé wọ́n gbéra wọn lórí àtẹ kí wọ́n yẹra wọn wò fínífíní kí wọ́n fi mọ́tí ń ṣe àwọn kó lè bá a lo oògùn tọ́tọ́ sí àárẹ̀ tọ́tọ́ lásìkò tó yẹ ọ̀pọ̀ gbọ́ àwọn wàrà dáradára nínú àwọn àrùn ọkàn ni. Wa eléyìí tí ń bùkátà ká wọ́nà láti yanjú ẹ̀ torí ẹ̀ lẹ́sìn rí pé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam gẹ́gẹ́ bẹ́sẹ̀ máa ń kọ̀yàn lẹ́sìn ẹ ṣàlùwàlá ẹ báyìí lẹ́sìn máa ṣàlùwàlá ẹ báyìí lẹ́sìn máa wẹ̀ báyìí lẹ́sìn máa ṣe sọ̀lẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀kọ́ kan tún wà nínú ẹ̀sìn Islam tí ń kọ́ni báwo láti ṣe ja àwọn àrùn ọkàn lógun nítorí Islam ọ̀wà fún pé ká tún òde wa lásán ṣe ká gbàgbé kọ̀kọ̀ wa àti ìkọ̀kọ̀ àti òde wa ní islam ń pa wá láṣẹ pé ká tún ṣe munafiki ni ọ nínú àrùn ọkàn ni nínú àrùn ọkàn ni munafiki ó ríra rẹ gbálẹ̀ lọ́wọ́ jẹ́ munafiki ọ̀ ń pariwo islam islam wo wa lọ́wọ́ pẹ̀lú ìwọ munafiki ẹni alágàbàǹgẹ̀bẹ̀ olùdòdìjẹsọ aláìmẹtì kan islam náà dà kò nítumọ̀ wọ́n sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀ dénú. so ẹja ń pè múnàfíkì náà nù ọ máa ṣàfihàn eŋti ò sí nínú ọkàn rẹ wípé bẹ́ẹ̀ lórí ẹja ń pè múnàfíkì nù irú àrùn burúkú yìí ń bẹ pẹ̀lú rẹ pariwo Islam àwọn ń pariwo pọ̀ ọjọ́ ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ń pariwo pọ̀ ntẹ̀lé sunna àwọn ń pariwo pọ̀ ọmọ kéw kí wọ́n á láǹfààní gbogbo nǹkan lẹ́gbẹ̀ẹ́ jíjẹ́ múnàfíkì kò láǹfààní kọ́bọ̀. so nínú àwọn àrùn ọkàn tí ń bùkátà káwá bá ṣe ṣe ni ìyẹn ni pé gbogbo àwọn wà rádaràda gbogbo àwọn apálapàla tó ẹ pé irú rẹ̀ bóyá wọn bá irú rẹ̀ lọ́dọ̀ Abu Jahal àwọn Abu Lahab Abdullahi ibn Ubay ibn Salul gbogbo àwọn tó jẹ́ lórí ibú ni wọ́n jẹun ọ̀dọ̀ ọrú wọn náà ti máa bá gbogbo orú àwọn wa ń ìwọ tó jẹ́ mùsùlùmí wàá fọ́ra rẹ mọ́ kúrò nínú àwọn àwà pàlàpàlà bẹ́ẹ̀ torí pé nínú àmì pọ̀ jẹ́ mùsùlùmí nìyẹn mọ̀jọ́ jẹ́ pómi lọ ń wá ká ń gbogbo gbà kí lẹ fẹ́ fi ṣe afẹ́ fi ṣe mára ni ó kùnà láti ṣe mára ọkàn rẹ ọkàn rẹ ọ̀dá ọkàn burúkú ló ń gbé ká. kí á ní islamu ìsìláàmù náà ó dún Allahu akbar ó ń ṣe ẹni òfòsí ni ọ nínú ọkàn rẹ ẹni àdánù ni ọ nínú ọkàn rẹ torí pé bíi kéta bíi ìlara bíi múnáfìkì gbogbo ẹni tó wà nínú ọkàn rẹ ó rẹ léyìí fọ kí láǹfààní ìsìláàmù tó ló ń so dandan agbọ́dọ̀ wọnà láti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin máa wò táwọn ọkàn bá ti ń bẹ fún yàn irú wọn ò ṣe é mú o. wàláhì gbogbo ẹni táwọn ọkàn bá ti ń bẹ pẹ̀lú tó bá múru rẹ̀ lọ́rẹ̀ áà ah, ó pàdánù ó rí i pé wọ́n gangan fúnra ara rẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ sí ọkàn rẹ̀ ò balẹ̀ sí pé ọkùnrin yìí obìnrin yìí ó lè jàǹbá mi at any time without any cause torí pé tiẹ̀ ni pé ìpìlẹ̀ rẹ̀ ni pé kó jàǹbá kò sí fọkàntán tí o bá ti jàǹbá rẹ kò tí ì ráyè tọba wa nírú rẹ lọrẹ sọmọ kí nǹkan sí ọ ńgbà tí ẹ bá jọ wà ìwọ pẹ̀lú rẹ lẹ́jọ́ jókòó yìí ó rí i pé yọọ máa yínmú sí ọ yọ sọ̀rọ̀ kan kó tó di pé ó fèsì yóò ti yínmú tọba wà lẹ́yìn rẹ ńkọ́ yóò sùn tiẹ̀ tiẹ̀ sí ọ <laughs> dèrò náà ń pera rẹ lọ́kùnrin ẹ dákun sọ̀rọ̀ ẹ nù séèyàn tó tọ́ yẹ kó gbára lé nu ó rí yàn gbára lé tóró ti gbára lé jàǹbá ó ti gbára láburú irú wọn ìsẹni téèyàn máa tó ma gbogbo ẹni táwọn ọkàn bá ti ń bẹ pẹ̀lú ẹni táwọn ọkàn ń bẹ pẹ̀lú má rò pé ìgbà tó lù wá ṣe dáadáa fún ọ ń dùn mọ́ ọ wàláhìí tàláì kò dùn mọ́ yọ kọ́kọ́ fẹ́ máa àwọn àlàyé kọ̀ọ̀kan tí ń bẹ pẹ̀lú dáadáa tó lù wá ṣe fún ọ bí ká ra mọ́tò so mọ́tò yẹn wá jàǹjàǹ díẹ̀ ẹni táwọn ọkàn ń bẹ pẹ̀lú tí ń bá ń rẹ́rìn tó bá pé ọba mọ ẹyinjú wò dáadáa ó rí tó bá jẹ́ ẹ̀rín tó dénú tó bá sì jẹ́ ẹ̀rín yagi gbogbo ẹ̀ ní ọ̀hàn sí ọ ó rí pé yọ́ọ̀mọ̀ sọ pé ah ọ̀rẹ́ mi mọ́tò yọ́ọ̀mọ̀ ní kì ah kìí ṣe kíì lónìí skata lónìí tí kinní yẹn bá ti bẹ lápò èèyàn ọkàn tẹ kinní ni ṣé kí n rí iná ìwọ rò pé lèlá tó bá tún yá yóò ní ah eléyìí tó rí kìtìkìtì yìí kí ni wọ́n fi kí ni wọ́n fò ṣe fírízà ni fírízà nu mọ́tò bẹ́ẹ̀ ni àwọn eléyìí kọ́ àtàwọn eléyìí tẹlifíṣàn ni pébi tí kálukú bá jókòó sí screen ní wàá wájú ẹ̀. mo rò pé yé ńgbà báyà yóò tún tẹbọ tí nǹkan yóò fẹ́ sá o ìkíni ó mú ọ pé ah! mo rí tí nǹkan kan yọ ẹ̀rù bà mí wọ́n wà máa ṣàlàyé fún un ó gbéra le lé lọ́wọ́ pẹ̀lú àṣẹ Allah ibi tó ti gbọ́rọ̀ ara rẹ yọ yọ̀ lẹ́nu tí ó bẹ̀rẹ̀ sí bọ́ jẹ́ olórí ibú ṣé mọ́tò lọ́rọ́ tiẹ̀ kàn hmm? ìyá rẹ̀ ń bẹ́ ń bi tọ́wọ́ olórí ibú ńlọ́ọ́ mọ́tò tó tún ní Hmm? lórí ibú <laughs> torí pé o ti béèyàn burúkú tó o ti báyàn rádaràda tó ìwọ máa wá jí gbọ́ àwọn Yorùbá tún á burú bàjẹ́ wọ́n ti wọ́n ti ta ọlọ́pọ̀ fún bí oṣù mẹ́ta ìwọ lè má gbọ́n kankan njọtọrọ ọba wa padà dọdọ rẹ ah, wọ́n ń wí ya sẹ mọ̀ pé àkànlè mọ asọ yìí náà ni ah, wọ́n ń wí ẹ kẹlẹ máa sọ wájú kí á ní túmọ̀ pa àjọ jẹ́ ọ̀rẹ́ so torí ẹ tí ọkàn rẹ ọba dà tárùn bá ń bẹ nà ọkàn tèmi táàrẹ̀ bá ń bẹ lórí ọkàn tiẹ̀ irú mùsùlùmí wo la fẹ́ jẹ́ àfi kárí pa afọkàn wa afọkàn wa mọ́ kúrò nínú àwọn àwà burúkú àwọn àwà pálapàla àwọn àwà rádaràda. Rada oníkálukú wa tá a bá ti lè ṣe bẹ́ẹ̀ ìgbésí ayé òǹga kò ní nítumà kò ní nítumà torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya àwọn ìwà burúkú àwọn ìwà tí ò wúlò ọ̀ràn yẹn ni ká fọkàn wa mọ́kànbẹ́ o tá a bá níjọ sọ̀rọ̀ ẹ má ká má jọ ṣe má tẹ́lẹ̀ náà gba ń jọ ń sọ̀rọ̀ ṣé wọ́n ló ń fún mi lóúnjẹ gbàtà ń jọ ń sọ̀rọ̀ ṣé wọ́n ló ń fún mi látẹ́gùn mi ni ìgbà tá à ń jọ ń sọ̀rọ̀ kí ni tó ń ṣe fún mi tó pé tó o bá mú kó o ní ìsìn màá kú tá a bá ti ní jọ sọ̀rọ̀ lè là ká kúkú má jọ ṣe kí ni ká má jọ sọ̀rọ̀ tá a bá ti ní jọ tò lè là ká kúkú má ṣe kí ni ká má jọ tò torí pé kí ni èmi gbàgbọ́ pé kì í ṣayé lásán ńlá fẹ́ ṣe á tún lọ ṣe ọ̀la gbẹ̀ndàlùkìyàmà ṣé wàá rí gbẹ̀ndàlùkìyàmà yẹn kìí ṣe nǹkan tuntun náà ni wọ́n máa bi wa níta gbélé ayé wa ṣe náà ni wọ́n bi wa ẹni tí ń tò ma tí ò ní ràn mí lọ́wọ́ láti ní àlékún bẹ̀rù Allah ẹni tí ń tò ma tí ò ní ràn mí lọ́wọ́ láti ní àlékún dídúró nídìí ẹ̀sìn sísìn ẹni tí ń tò ma tí ní sàlékún ìmọ̀ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lára rẹ̀ ah, ọbẹ̀ tà kọ́ máa lọ tiẹ̀ lọ́tọ̀ nítorí pé tó bá jẹ́ pé irú bí ọkàn rẹ̀ ò ṣe dá iná ẹ̀ lọ́ba fẹ́ sọkàn tèmi náà dín tí ò ní dá yóò ti dáa jù wípé kíkálukọ yẹra fúnra wọn fọkàn rẹ kọ́ ma èyí rọ́kàn fọ̀mà àfi tí yẹn bá tò mẹ́ni tó ẹ wo àpèjúwe à ń pẹ́ gan ìyẹn ti nípinnu pé òun ní pẹ́ gàmà ńṣe ní ọ̀rọ̀ ọlọ́run láti tẹ̀síwájú pẹ̀lú eléyìí tó bá jẹ́ pé gbogbo àwọn ẹni tó ń bá ṣe àwọn ẹni tó tò mọ́ wọn kì í bá pẹ́ gàmà wàláyé ọ̀rọ̀ ọlọ́run àmọ́ tó bá ti jẹ́ pé gbogbo àwọn ẹni tó kù ọkù àwọn ẹni tó ọlọ́run bá rìn àwọn ẹni tó ọlọ́run bá ṣe apẹ̀gẹ̀yàn ni wọ́n kò sí bó ṣe lè ṣe ó padà máa pẹ̀gàn náà torí wọ́n dọ̀rọ̀ lẹ̀ bàtà bá dàálẹ̀ tẹnu rẹ làwọn náà tún fẹ́ gbọ́ ìwọ ọba wọn dá sí wọn bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sí ọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sí ọ ó rí i pé bíbẹ̀rẹ̀ láàrin wọn kò ní rọrùn má torí ẹ tí ọba ti láwọn èèyàn rí lálábàárìn tó ọba ti ní àwọn èèyàn rí lọ́rẹ̀ẹ́ gbogbo àwọn àwà dáadáa tí wọ́n máa ń sọ nínú Islam yẹn kò ní rọrùn láti ṣe tọ́ ẹlẹ́kẹrin òun náà ni tathiru sir amma siwa Allahi ta'ala òun náà ni ká fọ ìkọ̀kọ̀ wa mọ́ ká fọ ìkọ̀kọ̀ wa mọ́ kọ́ mọ́ ká fọ gbogbo nǹkan míì tó yàtọ̀ sí Allah ká fọ mọ́ kúrò nínú kọ̀kọ̀ wa ká má pé ìgbàgbọ́ wa ta ni nǹkan míì tó yàtọ̀ sí Allah la ní sí ẹ̀sìn wa tá ń ṣe nǹkan mi tó yàtọ̀ sí Allah là ń ṣẹ̀sìn yìí fún ká má jẹ́ yí pé à ń ṣe àṣedànù àti dalúrú papọ̀ mọ́sápà amẹ́bọ mẹ́sìn ká má jẹ́ bẹ́ẹ̀ nínú sísàfọ̀mánu nínú mara tí sẹ́rí à ń fẹ́ kọjá yí pé tawhidi wa dúró dáadáa a jìnnà sí gbogbo pálapàla a jìnnà sí gbogbo rádaràda tí wọ́n bá ní wọ́n ń pọ̀fọ̀ àwa kì í pọ̀fọ̀ tí wọ́n bá ní wọ́n ń pàyájọ́ àwa kì í pàyájọ́ tí wọ́n bá ní wọ́n ń pògèdè àwa kì í pògèdè tí wọ́n wọ́n ń sàṣà sí òfò àwa kì í sàṣà sí òfò tí wọ́n wọ́n ń bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí Allah àwa kì í bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí Allah tí wọ́n bá ní wọ́n ń sádi nǹkan míì tó yàtọ̀ sí Allah àwa kì í sádi nǹkan míì tó yàtọ̀ sí Allah kaba ni wọ́n ran kankan míì tó yàtọ̀ sí Allah àwa kì í ran kankan míì tó yàtọ̀ sí Allah jọtẹ bá ti rí báwọn a ẹ ti rí ìmára eléyìí tó ní agbára sí mélòó mélòó nínú àwọn èèyàn lálàjọsìn Islam yìí tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí Allah wọ́n ń pè pẹ̀lú Allah nǹkan míì tó yàtọ̀ sí Allah wọ́n ń sìn pẹ̀lú Allah ǹjẹ́ bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ yìí pé olúwa ẹlẹ́dàá wa nìkan òun náà la gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sí Allah a gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah bàbá wa màmá wa àwọn kì í ṣe mùsùlùmí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ abọ́gibọ̀ pẹ̀ olúwa ẹlẹ́dàá wa ní ká ṣe dáadáa sí wọn ká lè bá a túká pẹ̀lú wọn pẹ̀lú dáadáa láyé bí ṣùgbọ́n nǹkan tí wọ́n ń ṣe yún tọ́já sí ẹbọ a gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀. Baba wa wá bínú màmá wa faraya àti ṣe bímá tí ò ní bá ní sẹ̀sìn tá à ń ṣe ọgbà ìpè ẹ máa ṣe látòní títí dọjọ́ kú yín èpè tí yín ò lé mi mú torí pé mi gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú Allahu azza wa jalla tó bá yẹ kí bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ló sì gbọ́dọ̀ rí láàrin èmi àti bàbá mi láàrin èmi àti ìyá mi tàwa lẹ́nu náà tó tún fẹ́ tó bàbá àbí ìyá mi nínú àwọn èèyàn tọ́wá lè yí mi wípé torí pé mo bá jẹ́ bọ̀dá rẹ torí pé mo bá jẹ́ ọ̀gá rẹ torí mo bá jẹ́ ẹni tó ṣe kọjá àfa rẹ torí ẹ wá ṣẹbọ sí Allah tí mo gbọ́dọ̀ dá lò wọn ò ní bí olúwa rẹ mo gbọ́dọ̀ fọ gbogbo ìkọ̀kọ̀ mi má jìnnà sátì máa fi nǹkan kan sorogún pẹ̀lú Allahu azza wa eléyìí ṣe akó ni wọn máa kí wa ìgbà tó sì jẹ́ pé n táwọn èèyàn ń tara rẹ̀ tí wọ́n fi ń ṣẹbọ sí Allah ìṣẹbọ sí Allah eléyìí tí ó ṣẹlẹ̀ nínú àlùmọ́ yìí gẹ́gẹ́ bá nàbí wa sallallahu alayhi wa sallam ti ṣe fi yé wa ọlọ́wẹ́ ọwẹ́ ó sì pamọ́ ju irin àwúrèbè dúdú lọ lórí àpáta dúdú nínú òru tó ṣókùnkùn birikiti bó láti ṣe fẹ́ rí àwúrèbè ni ó tún á dúdú lórí àpáta tó dúdú lóru tó ṣókùnkùn birikiti lànàbí sallallahu alayhi wa sallam ṣe máa sọ yìí pé allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ìwà allah mọ́sádìí rẹ̀ níbi kí n ṣẹbọ sí ọ lámàá màsí mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣeéṣe ká pé mo ṣe ní ìṣẹbọ sí Allah láì jẹ́ pé mo mà àmọ́ tí wọ Allahu mà èyí tó túmọ̀ sí wípé o ò lè fọwọ́ sọ̀yà kọ́ ọ máa sọ pé wọ́n ti bọ́ lọ́wọ́ kó o lè ṣubú sínú ìṣẹbọ sí Allah kò sẹ́ni tó bọ́ àfi tí èèyàn bá kú lórí kó n ṣe Allah lọ́kan ṣoṣo nínú ìjọsìn tọwarami nígbà tó dénú sáré pọmọ àlùjáná ni ọ ẹni tó bọ́ọ̀nù torí ẹ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé gbogbo ń tó lè mú wa dẹni tí ń ṣẹbọ sí Allah àjìnà sí gbogbo ń tó lè mú wa máa da lóru papọ̀ mọ́sápà ká jìnà sí nísìnyẹn sọ pé tí ò bá sí tàwọn ọdẹ tí wọ́n ń fọn fèrè lóru òní ni. Ni níta ń wí kábàá máa wí tí ọba sì táwọn ọdẹ tí wọn ń fan fèrè lóru òní ni níta ń wí kábàá máa wí sẹmọpá ní ká fọ ìkọ̀kọ̀ wa mọ́ kọmọsí nǹkan míì tó yàtọ̀ sí Allah nínú kọ̀kọ̀ wa ǹjẹ́ tá a bá ti sọrú gbólóyìn sí ìkọ̀kọ̀ wa mánu ìkọ̀kọ̀ wa ọ̀ma o nítorí pé ẹ ti fi ààbò àti ìsọtọ́sẹlẹ̀ sí yín lóru tí aburú òdọdọ yín ẹ ti fi tì sára fèrè táwọn ọdẹ ń fan látàrí lílọ bíbọ̀ wọn èèyàn ti ṣẹbọ sí Allah irú àwọn ọ̀rọ̀ ó pọ̀ nínú tí máa jáde lẹ́nu wa hàn Àjàyí ó gbìyànjú lóru òní ẹ wò fi ṣe ń gbó kò jẹ́ kí àwọn ẹlẹ́gìrì yẹn kí wọ́n lè rọ́ṣẹ̀ṣẹ̀ tẹ́ bá sọ mẹ́yẹn ẹ ti jìnnà sí kí nǹkan míì tó yàtọ̀ sí Allah kó má sí nínú kọ̀kọ̀ yín nǹkan míì tó yàtọ̀ sí Allah ó ti wọnú kọ̀kọ̀ yín òun náà lájà yìí. a tí ọba sí ti bàbá yìí sóòrì sẹ́ni tí ọba sí ti bàbá yìí sóòrì sẹ́ni nǹkan míì tó yàtọ̀ sí Allah ó ti wọnú kọ̀kọ̀ yín. sẹ́mi pé àwọn ibi tá a ti lè ṣubú ọ̀pọ̀ gan ọ̀pọ̀ púpọ̀ káwọn ẹsẹ̀ ti sọ àwọn ìtọ́ hàn ètò àwọn èèyàn ń ṣe lóríṣiríṣi tẹ́lẹ̀ ìbàjẹ́ máa ajẹ́ pé tí wọ́n bá bi wá léèrè oríṣi ọ̀nà mélòó ó ìmára pín sí nínú ẹ̀sìn Islam á sọ pé oríṣi ọ̀nà mẹ́rin ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ìmára tó ní í ṣe pẹ̀lú fífọ ara wa mọ́ kúrò nínú àwọn ẹ̀gbin àwọn àdọ̀tí kúrò nínú àwọn ẹ̀gbin àti ìdọ̀tí kúrò nínú àwọn ẹ̀gbin àrí àlùwàlà ń bẹ àti àwọn àwẹ̀ gbogbo àti ntí máa dípò méjèèjì òun náà ni àtẹyẹmọ fífọ ara wa mọ́ kúrò nínú àwọn àdọ̀tí àpèjúwe rẹ̀ òun náà ni pé tá a bá rí ìgbẹ́ ìtọ̀ tàbí ẹ̀gbin mi ní ara wa lára aṣọ wa àbí ibì kan ká fọ̀ mọ́ oríṣi kejì nínú mara òun náà ní ká fọ àwọn oríkèé wa ma jìnnà sí mímá fi wọ́n dẹ́ṣẹ̀ àwọn oríkèé wa ká fọ wọ́n ma jìnnà sí ká máa fi wọ́n dẹ́ṣẹ̀ oríṣi kẹta nínú àwọn àmárà òun náà ní ká fọ àwọn ọkàn wa kúrò nínú àwọn àrùn ọkàn àwọn àrùn burúkú tí bẹ nínú ọkàn àwọn àrùn rádaràda ká fọ wa kúrò òun náà ní ká fọ ìkọ̀kọ̀ wa mọ́ ká má jẹ́ ẹni tí ó ní ẹbọ nínú ẹrù rẹ̀ ká ṣe Olúwa ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo nínú ìjọsìn ẹlẹ́kẹrin yìí òun lọ ga jù òun náà sì ní nǹkan àfojúsùn eléyìí tó ṣe pé àwọn ẹni tí Olúwa ẹlẹ́dàá wa tó sàlẹ́sà tí wọ́n máa mójútó ká fọ ọkàn wa má dáadáa jìnnà sí ká máa jẹ́ni tí wọ́n máa fi nǹkan kan ṣẹbọ sí Allah nínú àwọn àjọsìn wa yàtọ̀ sí bó ti ṣe jẹ́ pé àwọn èyí tó pọ̀ nínú àwọn èèyàn oríṣi alákọ̀ọ́kọ́ yẹn nìkan òun náà ni wọ́n mà ní ìmára òun nìkan ni wọ́n sì máa mójútó ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé èmi má lò aláṣẹ ju ẹ̀yin yòókù lọ ẹlòmíràn máa sọ pé sọ ọmọ bó ti ṣe ẹ̀ka táàbà yàtọ̀ sí bẹ́yìn ti ṣe máa táàbà ẹ̀rí pẹ́lú mi ọmọ sọ pé ṣé wọ́n mọ àlàyé kéèké nípa bá àti ṣe máa wẹ̀wẹ̀ jánábà ẹlòmíràn máa sọ pé ọ̀yá èmi ni mo mọ tẹ̀yẹ́mùmù ṣe jù láàrin gbogbo àwa tá a wà ń bí irú àwọn nǹkan wọ̀nyí òun náà ni nǹkan tá a máa gbọ́ táwọn èèyàn máa mójútó jù nínú ìgbésí ayé wọn èèyàn mélòó lẹ rí tí ń fọ oríkèé rẹ̀ mọ́ níbi mímáa fi wọ́n èèyàn mélòó lẹ rí nínú ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí torí ọkàn rẹ̀ fọ́má níbi àwọn ọ̀wà rádaràda tó ní í ṣe pẹ̀lú àrùn ọkàn èèyàn mélòó lẹ rí nínú mùsùlùmí tọ́ka ká sí Allahu lọ́kàn ṣoṣo nínú ìjọsìn kún púpọ̀ débi pé ń sá fún gbogbo ọ̀nà téèyàn lè gbà téèyàn ó fi padà já sí pé èèyàn fi nǹkan kan sorogún pẹ̀lú Allah nínú ìjọsìn wọn kéré talakọ̀kọ́ ní kálukú dààmú fún un náà lẹ́sìn rí tí wọ́n ń ṣèbéèrè ń parẹ́ jù sáà lè salu ala ká fọ àwọn oríkèé kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká fọ àwọn míì lẹ́ẹ̀mejì méjì ká fọ àwọn míì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta nínú àlùwalẹ̀ ẹyọ̀kan mo rò pé ẹ̀yin ló ti máa gbọ́rú àwọn ìbéèrè rí ẹjọ́ sáré wẹ̀wẹ̀ jánábà kákan yí omi dà sára láì jẹ́ pé a fọ àwọn oríkèé lọ́kọ̀ọ̀kan ẹ máa gbọ́rú àwọn ìbéèrè rí ẹjọ́ tá a bá fẹ́ ṣe tayammum tó tutù bá mú tá a lè gbọ́wọ́ lórí yìnyín ká máa fi ṣe tayammum ẹ máa gbọ́rú àwọn ìbéèrè yìí nítorí pé alákọ̀ọ́kọ́ làwọn èèyàn dààmú fún àwọn èèyàn kóra wọn níjànú níbi àti máa foríkè dẹ́ṣẹ̀ wọn kóra wọn jànú níbi kí wọn fọkàn wọn mọ́ kúrò nínú àwọn ìwà rádaràda àwọn ìwà pálapàla eléyìí tó kúnná ọkàn tó tó já sí àrùn ọkàn tó máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nísìn ipe kínní yìí ó túmọ̀ sí ìṣẹ̀bọ̀ sí Allah eléyìí náà túmọ̀ sí ìṣẹ̀bọ̀ sí Allah eléyìí náà túmọ̀ sí nǹkan tó jẹ́ ìwọ̀ bó tilẹ̀ jẹ́ pé kò tí ì tó ìṣẹ̀bọ̀ sí Allah àdádálẹ̀ lélẹ́yìí sára yín máa gbà ẹ̀rí táwọn èèyàn mọ̀ pé eh, gbogbo ẹ̀ náà kòkó fẹ́ ṣe ìtọ́dá mọ́ kòkúkú fẹ́ ṣe ìtọ́dá mọ́ ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi àwọn nǹkan tí ó jẹ́ kí àárín wọn àti Allah kọ́ mọ́ wọn fẹ́ filẹ̀ láì kò sì fi sílẹ̀ àárín rẹ̀ àti Allah kò lè má torí ẹ̀ nítorí eléyìí tá a lọ pàtàkì jù yìí ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ kò ní lọ síbi tó bá ti ṣèdánilẹ́kọ̀ọ́ torí ètò pàtàkì jù tá a wí kàn yìí kí ló dé ah, bàbá bàbá kú lọ náà nísìn gbogbo ètò à ń ṣe tá à ń fi rí sọ wọn ni apáti gbogbo ètò àsọ̀rọ̀ táwọn kọ́sítọ́mà fi wá rajà wọn ni ajá dànù lédè kúkúrú alákòóbá làwọn àfáwọn wọn fẹ́ bà tolú ni o aha torí pé àárín wọn àti Allah àwọn ò fẹ́ kódà gbogbo tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe Allah wọn ò fẹ́ pati ok ìfẹ́ pati ìwọn alọbi tí ń ti gbọ́ pé pati ṣé yọ rọrùn kò ní rọrùn so èyí tó sì pàtàkì jùnú kí láǹfààní àlùwàlá fẹ́ni tí ò tí ì bọ́ lọ́wọ́ à ń ṣẹbọ sí Allah kí láǹfààní pé mo gbéra mi jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ nígbà tí mò ń sì tún ṣẹbọ torí pé ìṣẹbọ sí Allah ó ní bàbá gbogbo ẹ̀ṣẹ̀ ń làrún ńlá tó sì pé tó bá dání mọ́lẹ̀ kéékèèké ó gorí ẹni. kí láǹfààní pé mo ti yọ àwọn ìwà burúkú kúrò nínú ọkàn mi nígbà tó ṣe wípé èmi ò ní tawhid torí àwọn ṣe sọ pé tẹ́lẹ̀ kẹrin yìí òun ló pàtàkì jù tọ àwọn aṣíwájú wa rere àwọn máa ń lo àsìkò tó pọ̀ níbi àti fọkàn wọn mọ́ níbi àti tún àárín wọn àti Allah ṣe ìlọ́fà ló fi jẹ́ pé wọ́n dáa jù wá lọ wọ́n dáa jù wá lọ púpọ̀ wọn ò dàbí tiwa àwọn èèyàn láyè sìn ẹlòmíín bẹ́ẹ̀ nu wa tó ṣe kó lè ṣe ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi àlùalẹ́ ẹyọ kan ó tó parí kò ní parí ẹ̀yin gan gbogbo yín ó do ẹ tún máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nípa bá a ti ṣe sálùwàlà ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ pọ̀ ọkàn rẹ̀ ọ̀dà àárín rẹ̀ àti Allah náà tún dà yóò máa sálùwàlà yóò máa mú jáde láwẹ́láwẹ́ àfi bí ìgbà tí àwọn alápàtà tí wọ́n bá ń yọ ẹran kúrò lára ẹran láì jẹ́ pé wọ́n lu àdá títí tí wọ́n fi kún màálù tán wọn ò ní lu àdá so bẹ́ẹ̀ lẹ́lòmíọ̀ máa ṣe àlùwàlà yẹn àmọ́ oríkè ńkọ́ ó fi ṣe Allah ọkàn ńkọ́ ọkàn burúkú ni oríṣiríṣi àrùn ló wà ńbẹ̀ arìnrìn àti Allah ńkọ́ kò dáa àwọn aṣíwájú wa àwọn ọ̀jẹ́ gẹ́gẹ́ bí àwa ti ṣe jẹ́ o àwọn ọ̀jẹ́ gẹ́gẹ́ bá ti ṣe jẹ́ àwọn kì í jẹ́ pé ọ̀rọ̀ nípa bá ṣe ṣàlùwàlá bá ṣe wẹ̀wẹ̀ jánábà nìkan òun náà ni wọ́n mójútó wọ́n wá jẹ́ aláìmọ̀kan nípa àwọn àmọ́tótó yòókù bí ti wùlé ó kéré máa wọn ò rí bẹ́ẹ̀ torí ẹ wọn ò jẹ eléle koko irú ìta wà á máa le ẹ wọ Umar ibn al-Khattab radiyallahu anhu Umar yìí kí olú ẹlẹ́dàá kó yọ́nú sí ó sì àlùwàlá lọ́jọ́ kan látara omi tí wọ́n rọ sínú awọ obìnrin kan tó jẹ́ obìnrin yìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Paul Umar wá bá pàdé ǹjẹ́ arómi lọ́dọ̀ rẹ̀ obìnrin yìí níbẹ̀ ni mo lómi omi yẹn sì ń bẹ nínú àpò tí wọ́n fa wọ́ sí Umar wa gba omi ó fi ṣàlùwàlà sẹ́mi pé nínú àwọn èèyàn tó wà láyé lónìí ẹlòmíràn máa pé what báwọn ṣe lè gbomi lọ́dọ̀ nasaraniya nasaraniya tó jẹ́ pé ó lè jájá nasaraniya tó ṣe pé lè jẹ lẹ́dẹ̀ẹ́ nasaraniya tó ti kọ́ mutí ni nasaraniya tó jẹ́ pé kíni ẹnu tó fi mutí ó lè tó fi gbómi sẹ́nu bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so Umar ni ẹ bá ń bomi gbogbo tẹ́yìn dààmú fún tẹ́yìn máa bẹ́ wulẹ̀ nítorí ẹ̀ àwọn aṣíwájú wa rere wọn kà kún kọ́dà yìí tó tún ju eléyìí lọ anabi sallallahu alayhi wa sallam ó ti síwájú sàlùwàlárí pẹ̀lú omi tí ń bẹ́ẹ̀ nú awọ tọ́jẹ́ tóbìnrin kan tọ́jẹ́ mùṣírikà ọ̀sẹ̀ bọ́ tó lẹ́yìn náà lẹ́yìn bá ti jọ́sẹ̀ bọ ẹsẹ̀ wo ló tún wá bá bàrà mọ́ wọn ni laysa ba'da al-kufri dhanb ok a rí i pé a lè rómi lọ́dọ̀ arákùnrin yìí a tún lè rí i lọ́dọ̀ arákùnrin yìí a tún lè rí i lọ́dọ̀ arákùnrin yìí lọ́dọ̀ àwọn aṣíwájú wa rere wọn ò ní béèrè ẹ̀sìn ìkíní kejì kẹta wọn tí wọ́n kàn nípa fún wa lómi ẹ̀yin kọ́ sẹ́yìn ó béèrè àbẹ́ẹ̀ ní béèrè ẹ béèrè tẹ bá pé márùn tí ẹnìkan bá jólùmọ̀ láàrin tó bá ní kò ní ẹ sá ti béèrè omi kún fún yín lómi ẹ rí i pé bóyá tí ó fọ yín nù àwọn kan lè sọ pé àṣẹ ní béèrè a ṣé ká lọ gbomi lọ́dọ̀ nàṣọ́ra ni àbí ká gbomi lọ́dọ̀ Yahudi ká gbomi lọ́dọ̀ ológun ká gbomi lọ́dọ̀ nsàgò mùsùlùmí bẹ́lẹ̀ àwa lọ gbomi lọ́dọ̀ nsàgò mo rò pé ó yé wa tí wọ́n olùmọ̀ bá sọ pé a kò sí nǹkan tó burú mbẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn sálù alárí pẹ̀lú omi tí wọ́n gbà lọ́dọ̀ ṣẹbọ umar ibn al-khattab radiyallahu anhu ó sálù alárí pẹ̀lú omi tó gbà lọ́dọ̀ nasraniya ẹ rí i pé ó ṣeéṣe káwọn mẹ́ta nù wọn kàn yà lẹ́yìn rẹ̀ wípé àwọn ọmọrú olùmọ̀ eléyìí ó ṣe wá wòkọ́sì lọ́ba di pé ẹ dọ̀tá sẹ́mi pé rú rẹ̀ ń ṣẹlẹ̀ láyé nìsín lẹ́bàá dọ̀tá ntí mò ń kọ yín náà lòdodo njẹ́ sìn ọlọ́hùn mu àánú dákun fọ́ mú ma rẹ àníjẹ ẹni tó abẹ́ ẹ̀ tiẹ̀ mọ́ wọ́n ní kí lọ́ọ́ yà yín pẹ̀lú ṣéwù yín ká ẹ gbọ́ nǹkan tí ń sọ fún wa ni ó ní ká máa sàlù alápẹ̀lú mi ta gbà lọ́dọ̀ nàṣọ́rọ́ nàṣọ́rọ́ mùtì anabi náà sallallahu alaihi wasallam sàábé ẹ dákun ẹ fi tà anabi lẹ́mẹ̀ ẹ ní tá à ń sọ ní ìsinmi gbólùmọ̀ kì í ṣẹni tá a lè tẹ̀lé àwọn rọ́ọ̀n làwọ̀ wò wọ́n máa ìrọ̀hún láti torí rẹ̀ máa pé lágbájọ́ òsì lọ́nà mà kọ̀ lágbọ̀ọ́yé tó péye àgbọ́yé tiẹ̀ ìsìlòkúta dà sí tó ọ̀gbẹ́sìn yìí rárá líle kókó lọ́nkànbáká lórí òdo ẹ̀rí pé lórí nǹkan yẹn ọ̀pọ̀ àwọn tí ò já mọ́ kankan làwa kàkùn àwọn ìtọ́ bàbàrà a ò kàkùn tán àwọn sàhábà tí wọ́n bá jẹun tó ń jẹ iwájú oúnjẹ tó ṣe pé ọ̀rá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò síbi èèyàn ó ṣe jẹun tó lọ́ra tọ́wọ́ èèyàn ò ní máa sọ̀rá sínkì tí ọmọ àká bá kan ọmọ àká ọmọ àká lè máa mátì táwa bá fẹ́ fọrú ọwọ́ lónìí bó láti ṣe àwọ̀sẹ̀ àbáàníwọ̀sẹ̀ àwọ̀sẹ̀ tá a fọ̀ kò sí tọkàn sàhábà pẹ̀lú gbogbo ilé wọn fọwọ́ wọn o wọn fọ àmọ́ pé epo kù òróró kù lọ́wọ́ gbogbo ilé yìí kì í ṣe bàbàrà àwa ń kọ́ kí a you are a graduate graduate for that matter just look at your hand àbí ẹ̀kọ́ ni o ò fọwọ́ yẹn dáadáa o yẹ kó lo detergent tó bá lo detergent o tún á sínú àbí o yẹ irọ́ lásán tí o jà mọ́ nǹkan àwọn irọ́ lásán kà kù àwọn aṣíwájú wa rere wọn karọ́ lásán kún o torí pé àwọn ní àsìkò wọn lò <laughs> àwa ní ìsìn ẹ rí i pé nínú àṣà tí wọn máa dá ni pé ìwọ ọmọ anífowóṣe ni ọ abẹ́ ẹ̀gbọ́n rí téèyàn ọmọ akpọ̀rọ̀ rẹ tí ọmọ akpọ̀rọ̀ ni aka mhm, anífowóṣe àwọn sọ̀hábà ńkọ́ alásìkò fi ṣe ńlá wọn yéṣu owó fò àtàdánù làwọn wá wọn lásìkò wọn fi ṣe rere eléyìí tí ó bi rere fún wọn lọ́la kìyàmù torí ẹ̀ wọn lásìkò tí wọn lè bàjẹ́ wọn lọ́jọ́ ayé wọn fi ṣòfò tọ́ àwọn sàhábà ibi tí sọláàtì bá ti bá wọn ibẹ̀ náà ni wọ́n ti fi wọ́n ti máa ń ṣe sọláàtì o ibi tí sọláàtì bá ti bá wọn ó ti ṣe sọláà sàábì ò ní pé kò sí tẹ̀m̀bí actually ó wù wá ká ṣe sọláàtì ní mọ́ṣáláṣí yín but ìgbà tí o ti sí tẹ àbí òye wa the standard one so ń lọ́fà la fi kó mbẹ́ la fi lọ́ọ́ ṣe sọ láti ń bomi sàábì ò ní sọba <laughs> sàábì kí ló fẹ́ kàn pẹ̀lú rọ tọ́ba yẹ pé lẹ́lẹ̀ lórí èpẹ̀ láyé bá kù sí ibẹ̀ sàábì ó dùn ó sí torí pé gbogbo àwọn ọ̀rọ̀ kọjá lọ́dọ̀ tiwọn kọjá lọ́dọ̀ tiwọn ah, ẹ̀ẹ́dẹ̀ náwó sí mọ́ṣáláṣí yẹn o actually nǹkan tó kà kú ni pé kẹ́ fi táìsì sí torí pé tẹ́ẹ̀ bá fi táìsì sí táìsì sí sẹ́mi kí sọ̀lá tí ò ní gbà bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ayé ìsìnú àwọn sàhábà kí ló kàn wọ́n ẹ̀ gbọ́ bí fúlọ̀ mọ́ṣáláṣí ànábì ti ṣe rí sallallahu alaihi wasallam erùpẹ̀ àtòkúta wẹ́wẹ́ ìní bẹ́ẹ̀ sálẹ̀ mọ́ṣáláṣí ànábì débi pé wọ́n ń ṣe sọ́lá látàrí kójú rọ̀ sàábé ní ẹ̀rẹ̀ sì ń sàn lórí ànábì sallallahu alaihi wasallam báyìí látàrí àmà tójú pa salawatu rabbi wa salamuhu alayhi àwọn rọ̀n ọ̀jà lọ́dọ̀ tiwọn sàábé ó lè máa rìn lọ láì wọ bàtà ìgbà tí èsì pé òun ó wà nílé ayé fún fáàrí ó lè jẹ́ pé kò ní bàtà kan tó lè wọ̀ yọ máa rìn lọ ní ìsìn tó bá ní kẹ́nìkan nu wa ní ìsìn káwá rìn five hundred meters five hundred meters kájáde lé wa kárin five hundred meters láì wọ bàtà èèyàn mélòó ni ó ṣe bẹ́ẹ̀ ẹ máa wò kékeré àwa tó jẹ́ pé àtùmọ̀ àtùmọ̀ àtùmọ̀ yọ ẹsẹ̀ ẹlòmíì wò pé irú wo lọ́wọ́ irú bàtà wo lọ́wọ́ ha ha adúrú yín ẹ̀ sì wọ bàtà rọ́bà Allah abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ báyìí ṣe rí nù ó kì í àti ẹ̀gbọ́ pé kì í ṣe bàtà rọ́bà but bàtà yàn máàcì aṣọ tẹ̀ wọ̀ bẹ́ẹ̀ làwa ń ṣe láyé ṣe àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn rọ́ọ̀n ńlá máa kà kún tí àwọn sàhábà níbi tí wọn kà rọ́kúndé kápọ́ kan ni wọ́n lọ ṣe gbọ̀nsẹ̀ àbọ̀ ó ti tó pé kó rókúta mẹ́ta òkúta mẹ́ta yóò fi nu bí tẹ́gbìn ti jáde ó ti tó kò ní pé lálá gbọ̀ngàdàn àfi tóun bá tó tún rómi tóun tó fi tábà ọwọ́ òkúta ti tó ẹ̀yin ńkọ́ ẹ wá dúró tíṣù pépà tẹ́lómi ń lò nítorí ìgbọ̀nsẹ̀ yọkan mo rò pé experience rẹ̀ rí tó bá gbé pálí tíṣù pépà síwájú ẹlòmíì nítorí pọ́ yàgbẹ́ tó yẹ pé ọgọ́rùn-ún iná làwọn pépà nù díùn tó tuntun tó bá yàgbẹ́ tán ẹ dákun ẹ má rojú ẹ gbìyànjú láti kó iye pépà tó kù jáde kẹ wá kà lọ́kọ̀ọ̀kan ìgbẹ́ ẹyọ̀kan ni o sẹ́ẹ̀sì mọ̀ pé ìsìláàmù ní tá a bá fi òkúta nù dí òkúta mélòó òkúta mẹ́ta tí mẹ́ta ò tó ẹ fi méjì kún kó márùn márùn ò ẹ tún fi méjì kún kó kínni mẹ́sàn àbí méje tí méje ọba tó ẹ tún fi méje kún kọjá kínní mẹ́sàn tó tíṣù pépà yìí agbóhùn náà sípò òkúta ìgbà tó yàgbẹ́ tán tó wọn á nù dì ìgbà tí ó nù dì kò mú tíṣù pépà yìí ọ̀kan jáde o ọkọ bu bíi mẹ́jọ ó dojú rẹ̀ kọbi tí gbẹ wá ó nù ó tún bu bíi mẹ́jọ ó tún dojú rẹ̀ kọbi tí gbẹ wá ó tún nù. ó ti di mélòó mẹ́rìndínlógún ṣe ó ti kọ́kọ́ tako súnà o mo rò pé ń gẹ́tì ẹ̀ wọ́n ní wítírù wítírù wítírù wítírù ó ní nọ́mbà tí ò ṣe pín fún méjì láì ṣẹ́kù òun wá mú odidi mẹ́jọ ó fi nùdílẹ̀ kan ṣé mẹ́jọ ṣe pín fún méjì àbí ò ṣe pín fún méjì nígbà tó fẹ́ kó kọ́pọ̀ ó yá kó mẹ́ta àbí márùn mẹ́sàn tàbí méje àmọ́ iye nọ́mbà tó ṣe pín fún méjì kèésùn ló kó lẹ́ẹ̀kan náà òun á kó mẹ́jọ ó fi nùdí lẹ́ẹ̀kan náà ó tún kó mẹ́jọ ó tún fi nùdí lẹ́ẹ̀kan náà bí ṣé wọn á nùdí ní rí gbẹ̀sí yóò wò pé tí mo kó òtó ni yọba kó méjìlá yọba tó fi nùdí sẹ́yìn ká ti ṣòfò pépà báyìí tó pọ̀ eight plus eight sixteen plus twelve twenty twenty eight kìí sì tún rí gbẹ ẹ̀yìn rẹ̀ ni wọ́n á gbé omi omi bọ́kẹ́tì kan yọ ọmọ wa dà yá yá ṣé wẹ̀ kí ni wọ́n wẹ̀ ya, àfa síbẹ̀síbẹ̀ gbé ó tún wá di ọ̀daràn omi bọ́kẹ́tì kan ó lo ìlàrin gbogbo pépà ó sì lo omi bọ́kẹ́tì kan ìgbẹ́ tó ń bẹ́ ń sọ abẹ́ lòkúta mẹ́ta torí pé àwọn ìlà wàhálà bọ̀ra wọn lọ́rùn akramakumullah a rí i pé láyé sìn pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ṣíṣe kátàkátà làwọn kà kún ìmọ́tótó ẹ rí i pé ẹlòmíì yóò lo gbogbo àsìkò láti fi máa tọ́jú tọ́mú láti fi máa tọ́jú ara rẹ̀ yóò máa wò pé bó ti ṣe múra yóò ti dáa tó fìlà tí mo dé kò má tiẹ̀ wù tí mo wọ̀ bọ́tìnì tí wọ́n tẹ̀ ṣiṣẹ́ wì í mi tètè fura sí kó tó di lónìí tí mo kọ́ fẹ́ wọ̀ nígbà àkọ́kọ́ bọ́tìnì yóò má tiẹ̀ wì í kí o lè gbé àwọn ọmọ dìde emergency ìpè ọ̀yọ́yọ́yá ẹ lọ ra bọ́tìnì tí wọ́n má tiẹ̀ léyìí wá ẹ má sọ́ ma. gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀nà lẹ́rìí tí àwọn èèyàn mójútó lónìí ní ìgbà tó ṣe pé òde dá òde dùn wò masha allah la quwwata illa billah ìkọ̀kọ̀ wọn kọ́ ó ti wó bàjẹ́ ó ti dahoro ó ti bàjẹ́ àwọn ìwà burúkú ló kún ìkọ̀kọ̀ wọn bí gbéraga bí gbéraga ẹ̀rí pé tí yẹn bá ti múra tán náà dẹ́dẹ́dẹ́ tó ro dẹ́dẹ́dẹ́ tó kàn dúdúdú tó wora rẹ̀ torí pé gbogbo àwọn táwọn jọ ń rìn títì tá múra bí àwa yìí kí ló kù ìgbéraga ló kù àṣetọ́ni ó fi atẹ́gùn sí apá rẹ̀ bẹ́ẹ̀ ni agbọ́kòde rẹ̀ dùn wò ìjọra ẹni lójú ní bẹ nínú rẹ̀ ìjọra ẹni lójú ní bẹ nínú rẹ̀ ọjọra rẹ̀ lójú débi kó ń wò pé ìwọ nìkan lè yàn gbogbo èèyàn yóò kún ọjà mọ kankan a téèyàn bá ti jẹ́ ni tírú àrùn bẹ́ẹ̀ bá ń bẹ pẹ̀lú ẹ̀ wàláhì èèyàn ní mara rẹ̀ tún ṣe torí wà burúkú ni àwọn wà yẹn kí ni mo fi dáa tó ẹlẹgbẹ́ mi dépò pé ń dáa jù lọ tó fẹ́ wá bìjọ rẹ ni lójú fún mi ẹni tí mójútó gbangba rẹ tí kọ̀kọ̀ rẹ sì kún fún àrùn bí àìmọ̀kan àìmọ̀kan iná ni wọ́n sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tẹ́rí tí wọ́n máa ń tọ́jú tọ́mú tọ́tẹ̀ tí wọ́n máa mójútó bó làwọn ti ṣe ń yọ sáwọn èèyàn torí báwọn bá ṣe yọ sí wọn ni wọn ó sì kọ àwọn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọrú wọn àlébù burúkú ń bẹ nínú kọ̀kọ́ wọn wọ́n wá ń wò ó pé ní táwọn ń ṣe fún gbangba àwọn yẹn làwọn ò fi dí àlébù tó wà ń kọ̀kọ̀ yẹn bákan náà ní kọ̀kọ̀ wọn àwọn ẹni tí ń mójútó ara kárí mi ní dà wọn láàmú kárí mi bẹ́ẹ̀ nú ẹ̀mí wọn ìjẹ́ lọ́wọ́ àánú ẹ̀mí wọn tọ́ba rẹ nìkan tí ọmọ ṣe mára tí ọmọ ṣe mára gbangba gẹ́gẹ́ báwọn náà ti ṣe ń ṣe mára gbangba ẹ̀rí kí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ni lágbájá ọmọ bí wọ́n ṣe ń tábà lágbájá ọmọ àlọ́ aláṣẹ bíi tiwa lágbájá etí ẹ̀ wẹ̀ dáadáa lágbájá ìṣèkínní lágbájá lágbájá tẹ̀ ń wíwọ̀n ó lè jẹ́ pé gbogbo ọ̀nà ló fi dáa jù yín lọ lọ́dọ̀ Allah bákan náà tọ́ba rẹ nìkan ti ń rìn lẹ́sẹ̀ láì wọ bàtà wọ́n ṣetán láti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ wọ́n ṣetán láti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ lágbájá bọ́ọ̀ bá tiẹ̀ lọ skul kọ́ bá ti dáa jù ó lọ skul ọ̀nkà dojú tìyàn ni àgáàní tó máa skul yẹn gánà rí ìgbéraga ni ìjọra ẹni lójú ni ìgara ni àbí kí ni tó máa skul gbogbo nǹkan lọ kọ́ńsùkù ìmàlọ́ọ̀kan ni kí á kọ́ lọ skul tọ́ba tiẹ̀ wá lọ rí ọ ìwọ tó lọ lọ sùkú ìwọ tí wọ́n ń wò pọ̀ yẹ kí wọ́n náà máa ṣe fáàrí wípé ìwọ ọkọ̀ láti ṣe sọ láti ńlẹ̀lẹ̀ ẹ̀wù rẹ wá dọ̀tí what ah tẹ́wù rẹ ọba dọ̀tí fi sabilillah yọ dọ̀tí fi sabili shaitan abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ah àwọn èèyàn tó lọ wo bọ́ọ̀lù tí stadium dàrú sọ̀rọ̀ ẹ̀wù dọ̀tí là ń sọ nísìn níbi tá a ti gbogbo èèyàn ọgọ́rùn-ún jáde naam <laughs> ọwọ́ ní ẹ̀wù tí ò ní dọ̀tí níbi tó ti ṣe sọ̀láàtì àwọn èèyàn lọ́ọ́ wòran bọ́ọ̀lù wọ́n sì ti kọ́kọ́ ambulance bíi ọgọ́rùn wa tí wọ́n fi ń kókù bíi márùn márùn márùn márùn kí ló dé torí tíìmù tá à ń sọpọ́ọ̀tì wọ́n jẹ wọ́n jẹ kú jẹ seven goes to zero ó kú bíi tẹ́ gbègbà àbẹ́rẹ́ sọ̀rọ̀ ẹ̀wù dọ̀tí la sọ ní ìsìn ẹ̀jẹ̀ gan gbogbo ẹ̀wù inú gbára mi ẹ̀jẹ̀ bákan náà á rí i pé tó bá rí ẹnìkan tó ṣe é pé òun náà lọ ṣàlùwàlá pẹ̀lú àgé àgé lòun fi ṣàlùwàlá ó ní kọ̀ lajú tó ó ní kọ̀ lajú gbogbo àgé tẹ́rí tá à ń lò ń bí báyìí torí pé miskin ni wá ni miskin ni wá àwọn kan wà tó yẹ pé láyé yìí àwọn ọmọ wò pé kó làtẹ́ bá ní kó ṣàlùwàlá kò ní ṣe yọ ọmọ pé àtọwọ́gbà bimithli hadha al-ibrik sẹ́rù wọn ti pé irú àgé yìí lòún fi sàlù láì ṣe miskin sẹ́wọ̀n kálù àlọ́ òní gbà tíyẹn bá fi irú àgé yìí sàlù àlọ́ àbí ọgbà ni àwọn ọmọ <laughs> gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ẹ̀rí táwọn èèyàn ń kà kún kọ́dà ń bẹ́ẹ̀ àwọn èèyàn tí ò bá yọ tí ò bá yọ wọn bẹ nú àwọn èèyàn nítorí bó ṣe ń ká ara rẹ̀ kún tí ń tí ń wora rẹ̀ tó bá ná ọwọ́ sí pẹ́fẹ́ bá ọwọ́ báyìí kò ní fọ́ kò ní fún ọ lọ́wọ́ rẹ̀ kò ní fún ọ lọ́wọ́ rẹ̀ yọ̀ọ́ máa wò pé kíni ọ̀dọ̀ ti ọwọ́ mi ìwọ wo subhanallah a gbọ́ pé òde yín má òde yín sì ń kọ́ inú yín ọ̀dà ọkàn yín ti bàjẹ́ àárín yín sí Allah ó ti burú tọ́ tẹ́lẹ̀ bá yọ wọn ẹ̀rí pé lónìí kásì pẹ̀lẹ́ ọmọ jẹni tọ́ka àmọ́ ti sálẹ̀ apati aṣọ tẹ́nìkan ò lè wọ́ọ́rù rẹ̀ ń gbogbo olóyin aṣọ tí wọ́n wọ́ọ́rù rẹ̀ rí aṣọ tí wọ́n ṣiṣẹ́ sí bàjẹ́bàjẹ́ tí gbogbo èèyàn máa wò tí ó tún wò kọ́ pé ńlẹ́ kàkún ẹni tí ó ti ka bó o láti ṣe ń yọ báwo la ti ṣe múra ẹni tí ó bá ti kà kún lónìí ẹ rí i pé àwọn ti sọ di ọ̀bùn ní kọ̀mọ̀yáyì ọ̀bùn ní kọ̀mọ̀yáyì ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ká máa sẹ̀mí dín nídìí pàǹsẹ̀ mára ká máa tanra ẹni jẹ làwọn kà màtótó kọkùnrin ọmọ apára kọ́ máa pajú kọ́ máa pamú láì jẹ́ kó tutù mú ọ̀wá ń pa ìpara bíi vaseline tí ò ní jẹ́ kí ara rẹ kó tètè máa bó kára rẹ ó tètè máa gbẹ gbogbo ọjọ́ ayé wọn náà ní para kan àfi bí obìnrin yọ máa para ni ó lè ṣe wákàtí kan bí à ń para lẹ́yìn tó wẹ̀ fún ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yọ wá ṣe wákàtí kan bí à ń para ó láwọn pàlàpàlà àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ kan lára òun ó yẹ kí pàrọ̀ débẹ̀ kò sì ní pamọ́ sí gbogbo ẹni tó bá ṣe irú àlàyé yìí fún ṣé kìí ṣe pẹ́ ń bóra nítorí pé tó bá pé ìpara ọ gbọ́dọ̀ tọ gbogbo kọ̀rọ̀kọ́ndú ara rẹ ó túmọ̀ sí pé bíbó lẹ̀ ń bóra ọkùnrin bíbórọ̀ yé obìnrin kátó wá pọ́kùnrin ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ burúkú iná ni wọ́n kà kù wọ́n sọ aburú wọ́n sọ di dada ṣíṣe dáadáa ṣíṣe wọ́n sọ dàbúrú mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n o gbogbo ẹni tó bá fẹ́ ṣe mọ́ra gbogbo ẹni tó bá fẹ́ ṣe mọ́tótó tó sì fẹ́ lo omi láti ṣe ìmára yìí tó fẹ́ lo omi láti ṣe mọ́tótó yìí lópin ìgbà tí o bá ti lo omi lòkulò nǹkan tó ṣe yẹn ń tọ́ o ẹ má ròyìn pé bọ́yá tako ká àlọ́ àlá lọ́nà tó da àbá àtakò káwẹ̀ lọ́nà tó da àtakò tó rà rẹ̀ sin wa náà ni àmọ́ kọ́ má jẹ́ pé ṣíṣe ìmára èyí tó hàn nínú ara rẹ̀ ṣíṣe ìmọ́tótó èyí tá à ń fojú rí nínú ara rẹ̀ onìkan ni ọkàn dọ́ọ̀láàmù yàtọ̀ ṣíṣe ṣíṣe ìmára eléyìí tó pamọ́ kọjá ni tó ṣe pé tó ń bá ń láti ṣèmára ọ máa lomi lòkulò omi tá a ní a kì í mójútó gẹ́gẹ́ bá ń ṣe máa mójútó petrol àwọn orílẹ̀-èdè bíi tí wọ́n ti ní petrol láyé tó ń ti pọ́wọ́ ni wọ́n ń pàǹdì rẹ̀ wọ́n máa ń ṣe ìkìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè ní ìgbà tí ìjọba bá ń yáwó lu àwọn ọmọ orílẹ̀-èdè tí ń ràn wọ́n lọ́wọ́ lórí gbogbo nǹkan tó bá ń fẹ́ ìjọba máa ń sọ fáwọn èèyàn pé àwọn owó tẹ̀ ń rí yìí ó lè má lọ títí o àwa gan alára à ń wá nǹkan míì tá a lè máa ṣe láti máa mú fi ṣagbára lórílẹ̀‐èdè wa yàtọ̀ sí petrol torí pé ìwádìí fi hàn wípé petrol wa yìí tá à ń bá ń gbọ́n gẹ́gẹ́ bá àti ṣe ń gbọ́n lójoojúmọ́ yìí ńgbà tá a bá rí ọdún báyìí á ti padà gbọ́n gbẹ́ torí rẹ̀ ẹja máa sọ ìta nílò ṣé báwọn ní pẹtrólù ti ń sọ pẹtrólù wọn lò yìí síbẹ̀ là ń sọ omi lòbì omi ló sì yẹ ká sọ lójú kò lè burú bàjẹ́ kọ́mìyàn máa mu pẹtrólù lómi ṣùgbọ́n omi kò sí nǹkan tá a lè fi jàrọ́ rẹ̀ èyí túmọ̀ sí pé ó yẹ ká mọ bá ti ṣe máa lo omi wa dáadáa mọ́tì torí pé omi ń bẹ́ ń kànga má ti torí pé omi ń dà lẹ́nu ẹ̀rọ má ti torí pé ti gbẹ́ bọ́ọ̀ kó wá jẹ́ pé omi bọ́kẹ́tì kan ilẹ̀ yẹn kọ́ máa fi ṣàlùwàlá omi tó bá kún àgé kan tó bá yẹ kó a bá fẹ́ lomi bó ti ṣe dá ó yẹ kó tóyàn méjì ó kéré jù nù láti fi ṣàlùwàlá ẹ wá ara àwọn ọmọ wa kéékèèké àwọn ọmọ tí ò tí ì tójú bọ́ àwọn náà lọ pọnmi wọ́n rọ mi sínú àgé yóò kún dẹ́dẹ́dẹ́ ah ah ìwọ wo ìwọ ọmọ ọdún mẹ́fà lọ́fẹ́ fadúró omi ìsàlùwàlá ṣèṣì pẹ́ fẹ́ máa rọ́ mi dànù wọ́n mọ̀ bá ti fi eléyìí bẹ̀rẹ̀ sẹ́mi pé ńgbà tí ìbá ìdàgbà tí ó pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yóò mọ bùkátà omi bókítì méjì láti fi sàlùwàlá ńgbà ọba ya àwọn àgbàlagbà náà ń kọ́ lẹ́yìn ìgbà tó ọpọ́n mi tó kún tó ti kúnnú àgé dẹ́dẹ́dẹ́ ọ̀sàlùwàlá tí èsì sàgé róńdó ọ̀sàlù aládébì ìdájì ó tún padà lọ́rọ̀ míì onítorí pé omi yẹn ò lè tó ọ ẹ jẹ́ ká máa fi ètò síbà tí ṣe ń lomi nínú àdìsá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn láwọn èèyàn kan wọn padà wá yọjú nínú àlùmọ mi wọn máa tayọ ẹnu àlà nínú mara àwọn olùmọ̀ túmọ̀ sí wọn túmọ̀ ìtayọ ẹnu àlà nínú mara wọn túmọ̀ rẹ̀ sí. Si, lílo omi nílòkulò ọ̀kan nínú tuma rẹ̀ ẹja máa sómi lò ẹja máa sómi lò ká má lomi lòkulò wọn lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọn bá sálò àlà múdù kan wọn máa fi sálò àlà múdù kan lẹ̀kún ọwọ́ méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù tá a bá pa àwọn àtẹ́lẹwọ́ méjèèjì ń pọ̀ ń tà dá sínú rẹ̀ lópin ìgbà tọ́wọ́ wọn ọba kéré tí ó sì tóbi jù ní tá a dà sínú rẹ̀ wọ́n ń pè ní mùdùkàn irú omi tánàbí fi ń sálù àlá ni tánàbí bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà yìí máa fi irú ẹ̀kúnwọ́ ẹ̀kúnwọ́ ọwọ́ méjèèjì mẹ́rin ìní máa fi wẹ̀ ìwẹ̀ jánábà torí ẹ̀ lópin ìgbà tí wọn náà bá ti lo mí lòkulò kò sí nǹkan tó burú nínú rẹ̀ tá a bá fẹ́ wá mọ̀ nípa àwọn ẹ̀gbin tá a fẹ́ mọ̀ nípa àwọn àdọ̀tí eléyìí tá a máa ṣe ìmára jìnnà sí a padà sínú àwọn tíra fiqh torí pé tíra tó wà ńlẹ̀ níwájú wa tá à ń ṣàlàyé rẹ̀ yìí òun kọ́ wa nípa àwọn ẹ̀kọ́ ni kìí ṣe pọ́fẹ́ kọ́ wa nípa báwo la ṣàlùwàlà kìí ṣe pọ́fẹ́ kọ́ wa nípa báwo la máa wẹ̀wẹ̀ jánábà àwọn ẹ̀kọ́ wo la lè rí mú nínú wẹ̀ ẹ̀kọ́ wo la lè rí mú nínú àlùwàlà ìní nǹkan títíra yìí tó ń wà fún ẹ rí àwọn ìdọ̀tí tó bá fẹ́ wá mọ̀ nípa àlùwàlá tó fẹ́ mọ̀ nípa àwọn àwẹ̀ ó wòlú àwùjọ tí wọ́n ń gbé ẹni tó wà ní nàìjíríà lápèjúwe ó yàtọ̀ sẹ́ni tí ń gbé Kuwait lápèjúwe nítorí pé ẹni tí ń gbé nàìjíríà ń bí tíra tí ọwọ́ pọ̀ táwọn èèyàn máa ń kà tó máa fẹ́ gbàgbọ́ yí Islam nípa tó ní í pẹ̀lú fiqh àwọn tíra màlìkíyà ni wọ́n máa ń kà torí rẹ̀ tó bá fẹ́ wá gbàgbọ́ yí ntó bá ní í ṣe pẹ̀lú àlùwàlà ntó ní í ṣe pẹ̀lú ìwẹ̀ àti àwọn àmọ́ra gbogbo bákan náà gbogbo ntó ní í ṣe pẹ̀lú fiqh fún ìwọ tó ń gbé àwùjọ ru Nàìjíríà ń bí tó bá fẹ́ jẹ́ ẹni tó mọ̀ ń pa rẹ̀ dáadáa tó fẹ́ jólùmọ̀ tí wọn náà tó fẹ́ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tíra irú èyí tó wọ́pọ̀ láwùjọ yìí ló fi bẹ̀rẹ̀ o tíra àwọn màlìkíyà ló fi bẹ̀rẹ̀ nítorí pé báwo ló ṣe fẹ́ jólùmọ̀ láwùjọ kan nígbà tó ṣe pé ẹni tí wọ́n máa kà láwùjọ yẹn fi sọ pé àwọn ìwọ ọ̀mà nípa ó sì fẹ́ jẹ́ni tí ó máa fi wọ́n mọ̀nà nírú àwùjọ a jẹ́ pé kùdìẹ̀kùdìẹ̀ rẹ kú púpọ̀ nù nǹkan tó ṣe ni pé ọ́ mọ̀rú tíra tán kọ́ láwùjọ yín dáadáa tọba wa lè kẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ ẹni tó ní mà dáadáa yóò dáa púpọ̀ ẹni tó máa ṣàlàyé fún ọ pé nǹkan tán wí yìí ó ṣe dọ́gba eléyìí ló kù káàtó eléyìí tó ṣe dọ́gba ń bì náà nì so eléyìí ń pàtàkì púpọ̀ torí pé ní ìsọba pé Kuwait la wà kò sí bó ṣe lè kọfí kò Málìkì ní Kuwait torí pé kò bá ẹni tó fi máa dáhùn èèyàn lóhùn kò bá mu ní Kuwait al-madhhabu al-hanbali ńlọ́wọ́ àmbẹ madhhabu Ahmed ibn hambal ńlọ́wọ́ àmbẹ bí Kuwaiti tí ó bá kọfí kí omi yọ kọ́kọ́ mọtẹ Ahmed ibn hambal dáadáa bí Saudi tí ó bá mọ fíkìú mi yóò kọ́ mọ fíkìú Ahmadu ibnu Hanbal dáadáa àmọ́tá bá lọ sí Imarat Imaratul Arabiyyal Muttahida àbá lọ sí Qatar afẹ́wà kọ́ fíkìú mbẹ́ fíkìú Maliki lọ́kọ̀tọ́ ọmọ ń bẹ̀ dáadáa torí mádàbù tó wà lọ́dọ̀ tiwọn nígbà tó o bá tó mọ̀ dáadáa lóòótọ́ fẹ́ kọ́ nípa fíkìú mi torí ẹ nàìjíríà náà yàtọ̀ ìwọ tó ń gbé nàìjíríà fíkìú táwọn màlìkì àwọn ọmọ dáadáa kótó di pọ́ ọmọ kọ́ nípa fíkìú mi àmọ́ tó bá yẹ kójú ọ̀nà mọ́sọ̀sẹ̀ lọ́fẹ́ gbé màá rẹ gbà o lè má sọ pé àwọn tí rárá ti ń wá látàwọn ilẹ̀ lárúbáwá kásámà kámára wọn ọ wà rí pé fíkìú rẹ kò lójútùú kìí ṣe gbogbo nǹkan sọ ní mádàbù kan iná ni máa ń ṣe déédéé gbogbo gbà àmọ́ kọ̀kọ́ mọ mọ́tàbù kan dáadáa níṣì tó bá lọ kẹ́kọ̀ọ́ ní Saudiya tó bá yẹ láwọn ilé ẹ̀kọ́ kan gbogbo fíkìú tó máa kọ́ fíkìú Hanbali ni fíkìú mọ́tàbù wọn ni kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn yunifásitì wọn tó bá yẹ ní Al-Jami'atul Islamiyya ní Al-Madina ibẹ̀ làwọn ti máa kọ́ ní fíkìú lórí mọ́tàbù gbogbo bẹ́ẹ̀ ni tó bá lọ sírù Imaratul Arabiyyal Muttahida tó lọ fẹ́ kọ́ kí ó àbí Qatar fíkìú Málìkì wọn mọ̀ kọ́ kò sí tọ́kàn wọn pẹ̀lú fíkìú tó wà ń lò yìí torí pé kálukú ètò wà ń lò rẹ̀ ló mójútó dáadáa eléyìí tó túmọ̀ sí pé mo fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ṣẹ̀ríyà àwọn tíra onímọ̀ọ́ká nígbà tó bá ti wá ma madhab kan dáadáa ìgbà náà lọ bẹ̀rẹ̀ sí ni wá wo àwọn táwọn ẹlòmíín náà tún sọ ọ wá ma wò wọn síra wọn ó fi ma wò pé ọ̀rọ̀ ta ló dọ́gba jù níbí eléyìí jẹba lẹ́yìn eléyìí wọ́n ní tó ní ṣe pẹ̀lú gbígbé àwọn ìdọ̀tí kúrò lára oríṣìí méjì làwọn oríṣìí méjì làwọn àwọn ẹ̀gbin kan wà tí máa bẹ lára àwọn àdọ̀tí àti èrí tí ń bùkátà pé ká gbé kó pátápátá gẹ́gẹ́ bí ìdọ̀tí tí máa pé sórí ìdọ̀tí máa pé sórí àwọn èrí yìí máa wà lára arun nǹkan tá a ṣe fẹ́ lẹ́yìn òun náà ní ká máa wẹ̀ o ká wẹ̀ Islam ọ̀farama kọ́ má máa wẹ̀ ká lọ fẹ́ fi jọ ẹ rí i pé nínú Islam tiwa àwọn nǹkan púpọ̀ wà tó pè fún ká jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wa bí ká wá mọ́ṣáláṣí mo fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ ìwọ náà fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ mi tí òórùn burúkú bá ti ń jáde lára rẹ ìní lè súnmọ́ tó bá pa ara tèmi náà ní ti ń jáde ó ní lè súnmọ́ mi bó láti fẹ́ ṣe bẹ́ẹ̀ a sì ní alimuslimu àkọlù muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni kí wọ́n á ní ká jókòó sẹ́gbẹ̀ẹ́ ara ká máa ṣe fún un sómu kò mú o ní ìsìn ẹnìkan tó kò sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń sọ ó rí i pé ara rẹ̀ ò ní balẹ̀ sí òsì sí òsì tẹ́sí fúnfún ah, ẹni tí nǹkan rùn lára rẹ̀ náà ni kó mójútó ara rẹ̀ sọmọ pé ìwọ́n sì tún pọn lẹ́nu ẹni tí nǹkan rùn lára rẹ̀ ni kó mójútó ara rẹ̀ kì í ṣe pé wọ̀ tí nǹkan rùn lára rẹ ni kó o mójútó bi tó rùn ti ń wá akramakumullah islam ọ̀faramọ́bùn oníkẹwẹ́ ara tẹ rí yẹn tí wọn bá ti wẹ̀ ìmà dọ̀tí ara máa ń yọ ìdá tí wọn ṣe báyìí tí wọn fọwọ́ gbu awọ èèyàn tí wọn bá dúró èrí tí wọn jáde àfi bí kọ́ńbọ́lì lé ẹlòmíràn bá jókòó sẹ́gbẹ́ rẹ̀ ogún àti bí ogún ọdún tọ́gbẹ́mọ́lá tí wọ́n wẹ̀ dànù lọ́mọ gbòòrùn tọ́mọ sín. A'udhu billah Islam ò gbà kéèyàn yọ̀bùn Islam ò gbà kéèyàn yọ̀bùn ọwẹ́ dáadáa ọwọ́ sẹ́sìra rẹ lórí tó fi kẹ̀kẹ́ gbó ara rẹ tí gbogbo ara rẹ kìí ṣe pé kíni tó máa ká ìdọ̀tí bá wù tọ́ bákan náà islam ní irun orí rẹ ẹ máa yá o yẹsẹ kó fi irun lẹ sórí bogozom pé kò sí ntọ́kàn kò sí ntọ́kàn ọ̀rá yẹ láti yarun tiẹ ọ yarun orí ẹ o anabi máa yarun orí rẹ o torí pé nuka yarun ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ dọ̀tí tó wà lára arun ilẹ̀ yẹn máa ń fi yàrí yàdà bákan náà ẹni tí ó bá jẹ́ pé ara rẹ̀ gẹ́gẹ́ bí ọyẹ́ ti ṣe wà ní ìsìn ara wa funfun jura wọn lọ kí ara rẹ̀ ọmọ funfun kó wá dàbí ẹni tí ó wẹ̀ para àmọ́ oríṣiríṣi ní para àwọn para kan wà tó yẹ ọkùnrin àwọn para kan wà tó yẹ obìnrin para kò sí nǹkan tó burú ń bẹ inú àwọn etí wa àwọn eléyìí máa péjọ ọbẹ̀ láyé wa lónìí ìdẹ̀kùn wa ń bẹ tọ́pọ̀ wọ́n ti ṣe ìrètí tó ẹ́ pé yẹn ọmọ fi kó ìdọ̀tí inú etí jáde láì jẹ́ kó pààyàn lára wọ́n ti fòwú tutù sí parí rẹ̀ kìí ṣe pé kọ́ lọ wá wá kọ́ kọ́kọ́ ṣẹ́ ìgbálẹ̀ kọ́ máa kí betí àbí ìre yín kó jẹ́ pé njẹ́ wọ́n fi ń ta yín ló fi ń re ó wá lọ lu etí ẹ̀ ìlú tó wà nù etí téèyàn máa fi gbọ́rọ̀ lọ́ba ya nǹkan ṣe àbí òṣe nǹkan yanu dídúra ìrètí eléyìí ọ̀nbẹ nù kẹtọ́ yẹ ká mójútó imú ìdọ̀tí máa bẹ́ nu mú o tó yẹ pé àwọn ọkùn ikùn lè jẹ́ tútù ó sì lè jẹ́ gbígbẹ nínú mú. No Ah, islam yìí dáa púpọ̀ <laughs> gbogbo àwọn nǹkan tó ṣe pé ọmọ wò pé ṣé kílá kan islam pẹ̀lú ọkàn kọfẹ́ kọ yọ̀bù kọfẹ́ kọ yọ̀bù imú ẹ àwọn kun yẹn mo kú o mo kú o èsì pé tí wọn á gbẹkùn lé mú. báwọn sàhábọ̀ ha fẹlẹ́yìn ẹ̀yin náà ti sọ ṣáájú sàhábà ìgbékunlé mú kò sínú àpèjúwe tá a mú wá. so èyàn ó rí i pé mójútó ra rẹ̀ dáadáa bákan náà à ń fẹ́ kí èyàn máa téèyàn bá sì ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tọ̀rọ̀ bá ti pọ̀ jù ìtún máa rùn tó à ń bùkátà ká máa fọ ẹnu wa pákó tó sì máa lò májè ọjẹ́ tí ò ní jẹ́ ọ fẹ́ padà sídìí pákó mà irú pákó Yorùbá kan wà tẹ́ pé ọjọ́ igi tó yí tí ó le burúkú májè ọjẹ́ pẹ̀lú rẹ̀ ló ń lò torí pé léyìn àkọ́kọ́ ó lè fa ìpalára fẹ́yìn eyín wa lágbára wọn lọ sọ́wọ́n pé bó ti ṣe wà nígi òun kò lè ṣeéṣe kọ́ máa fi gbó eyín rẹ kéríkì ọmọ bò ó bùkátà pé kó o fi eyín parí ẹ̀kẹ́ rẹ kọ́kọ́kọ́ fi lọ́nà eyín lágbàdúrà wọn lọ mo fẹ́ fọ́ pákó mo fẹ́ lọ kó lè bá a ṣe máa gbó eyín lọ́ba mú kí eyín ọ̀fọ́ sẹ́yìn pé èèyàn bá dé bẹ́ẹ̀ nù so yóò bá náà ní àwọn pákó míì tó yẹ pé tó bá ti lè tẹ díẹ̀ báyìí ó rí tó ti tó ti túká tó ti rún tó ti lọ lọ́nà tó fi lè fi fọ eyín dáadáa kápẹ́ lẹ́yìn lágbára rẹ̀ ká kò sí wàhálà ayé ìsìn tá a sì wà àwọn búrọ́ọ̀ṣì fọyín ti wà tọrọ ra fi ọṣẹ fọyín sí tó sì fi gbo eyín rẹ dáadáa mọ́ àjọ ọmọ lórí eyín tún fi kárí ahọ́n rẹ nítorí pé ahọ́n tẹ rí yẹn òun náà ń kó ìdọ̀tí tó pọ̀ jọ ka fọ ahọ́n rẹ kó tú gbogbo ẹ̀ dànù bákan ti fọ ahọ́n tán má gbé mi o ọ̀fọ̀ eyín ọ̀fọ̀ ahọ́n má gbé mi o torí tó o bá mi o ti gbé ìdọ̀tí mi nǹkan tó ṣe òun náà ní kó wo omi tó fi yọ ẹnu. pípò mójútó eyín rẹ téyín bá ti ń oúnjẹ tó jẹ láti jẹta àṣẹkùbọ rẹ ń bẹ lẹ́yìn rẹ tírú rẹ bá yanu tó bá lò wọn sọ̀rọ̀ ẹnu ọmọ àrùn ni mójútó ìmọ́tótó rẹ bákan náà àwọn ọmọ ká wa yìí níbi àwọn kókó kókó tí ń bẹ níbi ọmọ ká yìí ẹrí ń fọ dáadáa ìwádìí fi hàn àwọn olùmọ́ni máa ń kó ìdọ̀tí tó pọ̀ jọ ibi kókó di ọwọ́ yìí ìmà kó ìdọ̀tí tó pọ̀ jọ ó ní wọ́n pè ní barajim ẹ máa fọ̀ dáadáa gbogbo ìdọ̀tí yòówù ó lè péjọ síbẹ̀ kó kó ń bẹ́ẹ̀ bákan náà gbogbo ìdọ̀tí tí máa ń péjọ sí pàlàpàlà ara àárín tasítan ilé ìdọ̀tí nìyẹn àbíyá ilé ìdọ̀tí nìyẹn gbogbo àwọn abití awọ bá ti wé jọ ilé ìdọ̀tí ni kẹ́rì pé ń fọ̀ dáadáa ọ̀nbẹ nù nǹkan ẹ̀sìn Islam fẹ́ ká sí oògùn gbogbo bi tó oògùn ara tí máa ti tí máa wà gẹ́gẹ́ bí iwájú orí wa abíyá wa ara wa pàlàpàlà àárín tán gbogbo àwọn ibi tó gun máa wà ẹ̀rí pé ń fọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá wẹ ọṣẹ láàárọ̀ àti kàìnkàìn kò sí nǹkan tó burú tó bá di lálẹ́ ká tó jẹun ká sinra tó bá di lálẹ́ ká tó jẹun ká sinra torí pé ara tẹ fẹ́ sin ní ìsìn ẹ fẹ́ sin gbogbo ogun ara dànù ni mo ní ká tó jẹun ẹ má máa jẹ́ ni tó ṣe pé jẹun kẹ́ ẹ tó wẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí táwọn onímọ̀ nípa ìtọ́jú aláàárẹ̀ tí wọ́n ṣe ní gbogbo àgbáńlá ayé wọ́n lẹ́ni tí máa ń fẹ́ kẹ́mi òun ogun àmọ́ pé lẹ́yìn kọ́ ni ó jẹ́mi rẹ̀ ogun àkọọ́lẹ̀ ti síwájú àmọ́ bẹ́mi rẹ̀ bá gùn ó bá sì kúrú kọjá ipò sẹ̀mí pẹ̀lú àlàáfíà májọ jẹ́ pé ìgbà tó bá tó wẹ̀ tán àbí ìgbà tó bá jẹun tán lọ́ọ́ máa wẹ̀ ìwẹ̀ ni kó máa síwájú oúnjẹ má máa wẹ̀ lórí pò ti jẹun ńgbà tó bá tó wẹ̀ tán ni kó tó lọ jẹun eléyìí jẹba àwọn eruku máa kù sí wa lára oògùn wà lára wa tá a máa ń sinra lálẹ́ kó tó di pa sùn yóò dà kò sí nǹkan tó burú o lábẹ́ òfin Allah bidukhulil hammam wọn ní kò sí ní tó burú káwọ alhamam hamam ilé ìwẹ̀ tí wọ́n ti máa ń fomi gbóná wẹ̀ ni wọ́n ń pè ní alhamam nísìn lédè lárúbáwá ẹ kọ́lé kalẹ̀ yàrá yìí ilé ìwẹ̀ yàrá yìí ilé orun yàrá yìí ilé oúnjẹ yàrá yìí ilé ìjókòó ilé ìwẹ̀hùn èdè yorùbá ni tí lárúbá bá fẹ́ pè wọ́n pè ní kíni alhamam wọ́n pè bẹ́ẹ̀ tagliban orúkọ yẹn wọ́n ṣe àmójúkúrò nínú tuma rẹ̀ ni wọ́n fi ń pè ní alhamam kò yẹ kí wọ́n pe ti yàrá rẹ̀ ti inú ilé rẹ̀ o àbí ìtẹ̀ ti ń wẹ̀ gbogbogbò tẹ̀ wà nù ilé o ilé ìwẹ̀ rondo tẹ̀ ń lò o kò yẹ kí wọ́n pè ní alhamam lédè Lárúbáwá torí pé ìtumọ̀ alhamam lédè Lárúbáwá mo ti sọ fún wa pé ibi tí wọ́n ti máa fomi gbóná wẹ̀ afẹ́ fomi tútù wẹ̀ ṣé alhamam náà ló yẹ jẹ́ ha alhamam ó ní í ṣe pẹ̀lú pé ilé ìwẹ̀ tán ti máa ń fomi gbóná wẹ̀ ẹ wá gbọ́ kìí ṣerú àwọn ilé ìwẹ̀ wa yìí o láyé jọ̀hún mẹ́sẹ̀ máa ń kọ́ àwọn ilé ìwẹ̀ yẹn ni pé wọ́n ṣe àyè yóò tóbi wọ́n wá ma wọ́n ma àwọn ògiri sí igun mẹ́rẹ̀ẹ̀rin yóò yí ká yóò wá nílẹ̀kùn àbáwọlé lẹ̀kùn àbáwọlé ń tẹ́ bá ti wọlé ẹ̀rí tí wọ́n ṣe àwọn ibi tí wọ́n máa dami sí omi tẹ́ máa fi wẹ̀ àbí kó jẹ́ pé wọ́n gbá àwọn bókítì bókítì bókítì téèyàn máa dami ìwẹ̀ sí wọ́n gbé kalẹ̀ tó bá yẹ pé wọ́n ṣe bí ilé ẹja tó yẹ pé wọ́n máa dami sí ni gbogbo omi tó wà nínú báàfù yun yóò jẹ́ àwọn omi tó gbóná ìtumọ̀ alhamamu tí wọ́n bá fẹ́ wẹ̀ ibi tó ti wá lọ wẹ̀ kò ní yàtọ̀ sílé ẹ̀sìn sẹ́mi kó tó máa kọ́lé ẹ̀sìn ẹ̀ kàn fẹsẹ̀ síbẹ̀ ni ẹ̀ máa rí ẹ̀sìn ránṣẹ́ àmọ́ láti ibìkan dé ibìkan ó lè jẹ́ pé wọ́n ṣe pákó tó yẹ pé ìbẹ̀lẹ̀ sí ó ti bá wọlé ibẹ̀ ni ọba jáde bí ẹran ọ̀jẹ́ wọ́n ṣe sẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá wọlé ìwẹ̀ tán ti ń fomi gbóná ń wẹ̀ láyé jọ̀hún wọ́n sì àwọn yàrá yàrá rẹ̀ lọ báyìí yàrá lè tógún báyìí kí yàrá tó tógún báyìí kí gbogbo wọn kọjú síra wọn kálukú lè náwó bomi ìwẹ̀ ẹni tí ń wẹ̀ lágbọn abẹ́ yọ náwó bomi ìwẹ̀ ẹni tí ń wẹ̀ lágbọn abẹ́ òun náà náwó bomi ìwẹ̀ àmọ́ mi yẹn omi tó gbóná ni bẹ́ẹ̀ ti ṣe wá ń wẹ̀ ìwọ láǹfààní àti máa rí ẹni tí ń wẹ̀ ní yàrá tó wà wájú rẹ̀ òun náà láǹfààní àti máa rí wa náà ọ láǹfààní àti rí ẹni tó wà rẹ. rẹ̀ ọ láǹfààní àti rí ẹni tó wà rẹ̀ ọ láǹfààní àti rí ẹni wà lọ́ọ̀kan ẹni wà lọ́ọ̀kan náà ọ. Ile-iwe gbogbogbò tí wọ́n ti ń fomi gbóná wẹ̀ di ara wa ìsìláàmù ò sì gbà. ká máa wò di ara wa islam sì gbà pé ká wẹ̀ láì jẹ́ pa asán bàǹtẹ́ má dì gbọ́ láti àṣì àwọn olùmọ̀ sọ yìí pé tó bá jẹ́ pé léwẹ̀ gbogbogbò tí wọ́n ti ń fomi gbóná bẹ́ẹ̀ wẹ̀ kò bá jẹ́ tútù ńlọ tí lọ wẹ̀ ọ gbọ́dọ̀ ṣàìsàn aṣọ máàrin ìdodo rẹ̀ sókùn rẹ̀ méjèèjì. So lọ́nà tó fi jẹ́ pé bẹ́lòmíì rí ọ kò ní rí ju ti ń bẹ lókè dodo sókè lọ àti ti ń bẹ nsàlẹ̀ orúnkún sísàlẹ̀ lọ. èyí tún jẹ́ tàwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin torí ẹ̀ ló ṣe wá náà àdìsí yẹn ipe tóbìnrin kan tó bá fi lè wọ ilé ìwẹ̀ gbogbogbò kì í ṣe ilé ìwẹ̀ ilé o torí téèyàn bá gbẹ́sìn yìí wàhálà ní tóbìnrin kan bá wọ ilé ìwẹ̀ gbogbogbò tí wọ́n ti máa fomi gbóná bẹ́ẹ̀ wẹ̀ tẹ́tìjọ́ máa ríra yín wọn ó ti fa ti ń bẹ láàrin rẹ̀ àti Allah ó ti fa yà mo rò pé ti rí sábàbí tó fa ní sí àwọn ọkùnrin ló lè wọ̀ àwọn ọkùnrin bá sì wọ̀ ẹ san máa ra yóò bo ìdodo sí orúnkún méjèèjì bẹ́ẹ̀nìkan bá rí ọ ntọ́kùnrin lè rí lára ọkùnrin náà lórí torí a ti sọ pé ìhòòhò ọkùnrin òun náà ni ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì tẹ́lẹ̀ ìbá yé wa àwọn obìnrin wa ń kọ́ tí obìnrin kan lè san sọ mọ́ra bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ torí obìnrin ò gbọ́dọ̀ wọ ìgbà tá a bá gbẹ́sìn yìí láwa pé ẹ gbọ́dọ̀ wọlé wẹ̀ tọ́wọ́ à yín. ẹ tu ẹ gbọ́rú àgbọ́yé yẹn rí àwọn kan ni wọ́n tan rú àgbọ́yé ká àgbọ́yé nǹka wọ́n ní àwọn obìnrin tí wọ́n bá ń gbélé tí àwọn èèyàn púpọ̀ ń jọ ń lo léèwẹ̀ obìnrin tó bá ti fa ti ń bẹ láàrin rẹ̀ àti ọlọ́ọ̀yà kìí ṣe irú ilé tí wọ́n sọ ni mo rò pé yé torí ti wọ́ tó bá ti tilẹ̀kùn sẹ́nìkan lè rí lópin ìgbà tí o bá ti jẹ́ pé lẹ́kùn páànù tó náà ti ya tó bá jẹ́ lẹ́kùn ni ó bá wà nǹkan dí eléyìí ò jẹ́ bá tóbi ni o fi wọn kódà àwọn míì àìgbẹ́sìn débi wípé ilé ìwẹ̀ wà nù fúláàtì wọn kò ní wẹ̀ torí wọn ti lóbìnrin ọgbọ́dọ̀ wọlé wọn sọ báfù sílé ọwọ akónú bá fò àfi bí ọmọ rondo ìwọ̀n ń omi tí dà tí ń dà sára tí ń dà sára àwọn ètò dá alẹ́ ń bẹ̀ ó lóun ó àmọ́ kọ́kọ́ ó ń gbé omi láì ma tuntun tó eléyìí jẹba kò sí tó burú kọkùnrin kọ wọ ilé gbogbogbò yùn níbi tí ti máa fomi gbóná nítorí ìgbàgbọ́ àwọn èèyàn láyé ìgbà wọn òun náà ní pé téèyàn bá wẹ̀ nírú ilé ìwẹ̀ yìí wọ́n ti máa pèsè ọṣẹ síbẹ̀ fẹ́ni tó bá fẹ́ wẹ̀ òun gangan ni ló lágbára jù láti fọ ìdọ̀tí ara èèyàn dànù tó bíi ti ibi tí wọ́n ṣe táwọn èèyàn ti ń lú ẹ̀kọ́ o swimming pool Islam kò fara mọ́ kọ́ wọ swimming pool pẹ̀lú pátá tó bá wọ swimming pool á sì rí dájú pé àsìkò tí wọ́n ń wọ̀ sí òun gbogbo èèyàn tó wà nínú rẹ̀ ọkùnrin ni wọ́n ń gbà gbogbo oníkálukú wọn náà sì wọ ṣòkòtò tó jẹ́ pé ó mú àti ìdodo wọn sórúnkún méjèèjì ó bò àbí tẹ̀yìn bá wọ́ọ́dún ṣòkòtò kò ní lè lúwẹ̀ yóò lúwẹ̀ dáadáa ìwọ wa ni kò wọ pátápátá bá wò oní swimming pool swimming pool kọ ṣé Allah ló ní kò wọ akramakumullah tó o bá ti lè ṣe báwọn má wulẹ̀ wọ o obìnrin ò gbọ́dọ̀ lásìkò tó ń lúwẹ̀ ń tó sì ti bó ntí ń bẹ láàrin ìdodo rẹ sórúnkún rẹ méjèèjì pàápàá jùlọ tó bá jẹ́ public swimming pool ibi tí gbogbo èèyàn púpọ̀ náà lè wọ̀ àmọ́ tó bá ilé rẹ lọ́wọ́ ọba wẹ̀ ń bẹ̀ ń wò ìwà àtìyàwó rẹ wẹ̀ ń bẹ̀ ń wò ẹ̀yin lẹ́ mà kó sá máa jẹ pé o. ilé ìwẹ̀ gbogbogbò tá à ìdí tá a fi sọ pé ẹ lè wọ ọ náà ní pé apá kan nínú àwọn sọ̀hábà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wọ̀ ṣùgbọ́n ẹni tó bá ó di ọwọ́ rẹ̀ pé kó sọ ìhòhò rẹ kó rí ìhòhò torí ẹ̀ san aṣọ ma, àárín ìdodo rẹ sí méjèèjì wọn ò ìhòhò á ń wọn fọwọ́ kàn Sọra fún ṣọ́ra fún erékeré èèyàn kì í fi ìhòhò rẹ̀ sáwàdà káwàdà èèyàn kì í fi ìhòhò rẹ̀ ṣeré tẹnìkan wàá súnmọ́ tí wàá sọ pé a ah, báwo ni ìdí tiẹ̀ ṣe kéré báyìí tí ọmọ amọ́wọ́ bọ̀ wá di tó lè gbá ní etí <laughs> ó ti kọ́kọ́ yẹra fún náà kọ́ gbà bó ṣe yẹra nílé ọbọ̀ ẹni tó bá gbà lẹ́dọ̀ fún o. mo rò pé yé sẹ́wọ̀n pé bá lẹ́fù ní ìsìnwá lè máa wò pé kí wọ́n máa jò nídìí rẹ̀ wá tóbi báyìí ah <laughs> so má jẹ́ kẹ́nikẹ́ni kó rí ìhòhò rẹ á yọ fọwọ́ kàn hmm. kọ́dà kó ṣe é pé lẹ́yìn sanmọ́ra ni ó ti fọwọ́ gbọ́ndì ọgbọ́dọ̀ dánwò fọ́gbàtà nídìí ọgbádùn ni. kọ́ sí ọkùnrin sọ́kùnrin sẹ́fẹ̀ mọ̀ kó àwọn olórí ibú kan wà tó ń jẹ́ ọkùnrin tó ń pọ́ ọkùnrin ni wọ́n máa ń ṣe kí ni ni wọ́n máa wá ká ọ sọ ara rẹ tọ bákan náà ẹni tó bá ti lè wọ ilé ìwẹ̀ yìí aṣọ kó mi irú èwo wọn máa fi wẹ̀ ń bẹ̀ omi tó gbóná kò gbóná kò gbóná díẹ̀ o ó gbóná burúkú ẹ wàláhì ó gbóná burúkú wọ́n ẹsẹ̀ máa wó mi lánìí tọ́ àfọ onítìrà nítọ́ ọba ti wọ́ bẹ́ẹ̀ ó yẹ kó tatara sísì àkíyèsí bómi rẹ ti ṣe gbóná tó kó ọmọ gbàgbé gbígbóná náà jà nàm <laughs> Allahu akbar adẹ́kùnmi yẹn gbóná kọjá àbí kí a fọ hundred degree centigrade tata. ara rẹ̀ rántí gbígbóná iná jahannam wọ́n nítorí pé ìrònú múmìnì gbogbo ń tó bá ti rí nínú ilé ayé yìí báyìí tó bá jẹ́ pé múmìnì ni ó máa tàtàrà rẹ̀ rántí alqiyama nísìn kápẹ́bí ń pọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bọ̀ torí pé wọ́n ní ebi kì í gbénú kọ́rọ̀ mi ọ̀wọ́ ọ̀wọ́ àmọ́ rántí pé Allahu Akbar bébí ọmọ sì máa pa àwọn ọmọ náà ni ebi yẹn pààyàn lálùjáná Ya Rabb ọmọ àlùjáná ni ọ̀sẹ̀ mi má sẹ̀mí lọ́mọ àná mọ́mìnì gbogbo tí wọ́n ń sí ọ láyé ọmọ tàtàrà rẹ̀ rántí alùkìyàmà àwa gan bí ibi kọ́ la wá ibi là gbà kọjá ni abẹ Allah kó tí ọjọ́ pálí jẹ́nà là wá wá ẹlòmíì iná lọ́ wá o yọ gba bíire kọjá bẹ́ẹ̀ ni abẹ Allah kó má ṣètò abẹ́ tọ́ wọ́n ní torí pé múmìnì tiẹ̀ eléyìí tó tẹ̀wọ̀n jù nínú gbogbo ntí máa rò ọ̀rọ̀ alqiyama ni ọ̀rọ̀ bó o gbé mọ́tò kan wá ní sí tó fi gbé wa táwọn wò pé ó oh, atẹ́gùn rẹ̀ ń fẹ́ lẹ́lẹ́ àwọn pé ká eléyìí ọ̀já mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ tágùn lálùjánnà inṣàlá torí rẹ̀ ò lè fi mọ́tò ń tàn wá jẹ. bẹ́ẹ̀ ni tóbìnrin bá bíútì bíútì bíútì títí tí wọ́n pé ah, ó jù kò sì kò burú ọ̀já mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹlẹ́yinjú gẹ́ sáwàlálá àwọn máa rántí àlùjánnà náà èsì pé tó wà lọ máa dákú lóbìnrin lọ́rùn pé ìwọ ló bíútì ju gbogbo èèyàn lọ láyé irọ́ lásán. bákan náà asọ̀tọ̀ wọ̀ torí pé masha allah ó ní à kọjá mọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ asọ̀tọ̀ àwọn ọmọ àlùjáná wọ̀ ya Rabb má ṣe àlùjáná lè wọ̀ fún mi. wọ́n ní torí pé gbogbo èèyàn ntí bá ń fojú sùn ní pọ̀ lọ́rọ̀ rẹ̀ kìí ṣe pé tí bá ń dunni tí bá ń fojú sùn ní pọ̀ rẹ̀ wọ́n lápèjúwe ní àǹfààní tá a bá wọlé kan tí kọ́ tí ilé yẹn dáa ṣùgbọ́n iye yẹn tó wọlé àwọn ni bàbá ti ń ta ìtẹ́ tí wọ́n máa tẹ́ sílé ọ̀wọ́lé kápẹ́ńtà òun náà wọnú lé yìí ọ̀mọ́lé òun náà wọnú lé yìí télọ̀ òun náà wọnú lé yìí wọ́n ní tẹ́ ṣàkíyèsí ni pé bàbá tí ń ta ìtẹ́ yóò mọ wo gbogbo rọ́ọ̀gì tán tẹnu lé ni pé káì owó lọ́nbí rọ́ọ̀gì kan yóò mọ̀ tó dọ́gbọ́n sọ fẹ́ntọ́ àlẹ́ torí rọ́ọ̀gì kan náà àwọn rọ́ọ̀gì tó ń wò yìí báyìí it's over five hundred thousand bí mo ṣe ń wò wọ́n tẹ́bi mẹ́ẹ̀ẹ́dógún sínú pálọ̀ yìí rọ́ọ̀gì lọ́kàn o kò sí ń tọ́kàn pẹ̀lú sílìn o mo rò pé yé torí pé òun ọmọ ọkọ tí sílìn jẹ àmọ́ òun mọ ọkọ tí rọ́ọ̀gì jẹ tọ wọn ní bẹ́ẹ̀ náà ni baba kápẹ́ńtà nítorí wọn máa wò ní pé ẹ irú yìí irú yìí kéèyàn ó tó ríru rẹ èèyàn ó dá sọ̀rọ̀ kó lọ́mọ ni tí wọ́n lò fún Brazil ni wọ́n ti kó wa kéèyàn ó tó họ́dà fún pákó kí o tó lọ clear rẹ̀ ní wọ́ọ̀f ah, owó ti lọ àfa ní tí wọ́n máa ronú bẹ́ẹ̀ náà ni bàbá ọ̀mọ́lé ní tí wọ́n máa wò ni pé àwọn ògiri yìí tó giri fi ga tó báyìí nọ́mà ògiri blọ́ọ̀kì méjìlá ni bàbá alágbádá tó orí blọ́ọ̀kì tí mò ń wò níbi báyìí ó ń lọ bí eighteen sẹ́mi kékeré ló mà ó kọ́ tí blọ́ọ̀kì ń jẹ́ ó kọ́ tó giri ń jẹ́ ló mà ní tí máa wò ni bàbá télọ̀ ńkọ́ gbogbo àwọn kọ́tìn tẹ̀sẹ̀ ni ńlọ wọn máa wò wọn ní bẹ́ẹ̀ ni mùmínì tó ń bá ti rí tí òkùnkùn tó bolẹ̀ tí gbogbo ibikíbi sókùnkùn birikiti gẹ́gẹ́ ṣe mọ̀ pé wọ́n emúná lọ nàìjà sọ wá rí tí gbogbo ibikíbi sókùn ọ̀ràn tí ó sàárè lókùn ìgbà tó bá jẹ́ mùmínì ọmọ lélẹ́yìí sáàmùsí bá tún róye rondórondó nínú sàárì ńkọ́ múmìnì ọmọ arántí tí múmìnì bá gbọ́ tí ohùn kan ké rárá múmìnì ọ̀rántí ìgbà tí màláìka tí ó fi àtẹ́gùn sí fèrè tí gbogbo ilé ayé ọ̀wà sókun tí ó tún fẹ́mi tí gbogbo ẹni tó ti kú òjì tí múmìnì bá rí nǹkan kan tó dùn má yọ ọ̀rántí ìdẹ̀ra àlùjànnà tí mùmíní bá rí ìyà kan tí ìṣòro kan bá yọ rántí ìyà jahannam à ń lọ èkó ń bẹ náà là ń lọ a bá kó sínú ó kó sínú ó wákàtí kan wákàtí méjì à ń ti ń wò èkó lọ́ọ̀kan long bridge wákàtí mẹ́ta wákàtí mẹ́rin wákàtí márùn-ún á rántí ìdúró tá a dùn jọ gbéǹde kó tó ṣèṣirò tí gbogbo wọn máa sáká tálọ́ máa bá wọn bá ní bí Allah kó tiẹ̀ sì sírò so a máa tara àti ń ṣẹlẹ̀ sí wa a máa rántí alqiyama wọn ní tí ilẹ̀ bá ti ń tọ́jọ́ bá ti ń kẹnu bọ́pọ̀ tí magrib bá ti súnmá ẹni tó fẹ́ wọlé wẹ̀ gbogbogbò yìí kọ́ mọ̀ wọ̀ o bákan náà láàrin sọláàtì magrib àti sọláàtì ìṣá ẹni tó fẹ́ wọlé wẹ̀ ikọ́ mọ̀ wọ̀ o wọ́n nítorí pákókò yìí gangan làwọn ṣẹ̀tánì náà máa ń fọ́n ká tí ṣẹ̀tánì bá ti fọ́n ká ẹ̀ mọ̀ pákókò wọn ní ká sọ àwọn ọmọ wa kí wọ́n má máa jáde síta sọ àsìkò kò sáburú tí ò lè ṣẹlẹ̀ sọ sì máa pé wọ́n ń bẹ ní ibi gẹ́ngẹ́rẹ́ pé ìhòòhò lọ wà kò sáburú tí ò lè ṣẹlẹ̀ má jáde lọ́ngbà náà oríṣi kejì nínú bá sì máa gbé àwọn àdọ̀tí kúrò lára wa òun náà làwọn àdọ̀tí tó yẹ pé islam fẹ́ ká tiẹ̀ gé kúrò pátápátá sẹ́yìn pé gbogbo èyí tá à ń sọ ìtúnṣe túnṣe ni àmọ́ èyí tí islam fẹ́ pé ká gé kúrò pátápátá gẹ́gẹ́ bí àwọn irunmú wa islam fẹ́ ká gé kúrò irunmú ẹ gé kúrò àmì ẹ má gé kó máa dán bí ìgbà tẹ fárí ẹ dínkù ẹ dínkù kó dínkù gan bákan náà irun abíyárí islam fẹ́ kẹ́ já gbogbo ẹ̀ dànù kọ́mọ́kù kan so jíjá dànù ó lè má rọrùn so tẹ́ bá fa kò sí tó burú mbẹ tó bá sì jẹ́ pé láti kéka tẹ́ kù sí tí ó gbọ́n gbogbo oorun dànù òun náà burú kẹsà ti rí pé ẹ mú kó mbẹ ẹlẹ́kẹta òun náà ní irun abẹ́ islam fẹ́ kẹ́ fa kó wọn wá ní owó ọ kírun tiẹ̀ wà láyìíká abẹ́ ọ̀bùn ni ọ wàá fa gbogbo ẹ̀ dànù bákan náà èékánná wa tọwọ́ ni àbí tẹsẹ̀ fẹ́ ká máa gé dànù ká máa gé dànù téèyàn bá ti wá hewu ìbáàjọkùnrin ọ̀faramá wípé ìgbà tí irun funfun ti bẹ̀rẹ̀ sí ní lára wa. ka ma wá lé irun funfun ká ká máa já ike ta lọ fẹ kó bá èmi ọmọ ajó ọ̀ ń ọ̀ dànù èyí ṣe pé gbogbo ẹni tó kú ni ló ti hewu ẹ̀hẹ́n tábà pé gbogbo ẹni tó bá ti hewu ọ̀daràn lọ́wọ́ kú so ọmọ tẹ́sẹ̀ bí gan tó jẹ́ pé ọmọ iye yẹtẹ tó lọ primary ṣé gbogbo wọn lọ wà láyé nísì ok tí gbogbo ti primary tí wọn bá kú tẹ fi parí primary nígbà ẹwọ secondary ṣẹbẹ lomi kú àti kó secondary ọ̀pọ̀lọpọ̀ tá a jọ lọ secondary ṣé wọn bẹ láyé ni a tún lọ university àwọn tá a jọ lọ university ọ̀pọ̀lọpọ̀ ò ti kú ni wàláhì bílẹ̀ ayé ṣe rí nu wọn ò sí àwọn anáàkú nítorí pé a bá dájú wọn lọ àkọọ́lẹ̀ tí kálukú ní ṣiṣẹ́ lórí ẹ̀ torí ẹ islam kórìíra pípọ̀ ọmọ wa wò irun funfun lélẹ̀ ọjà pàápàá àwọn obìnrin karamba ni wọ́n pọ̀ tóbìnrin bá rọra wo irun orí rẹ̀ torí tí ọ̀kan tàn tí ń tàn bí ẹ kí la fẹ́ pè silver colour so dípò kọ́ máa dúpẹ́ fún Allah pé àwa la dàgbà láyé débi pé irun funfun wù lórí wa obìnrin ọmọ lè ka ni yóò jà ni kékeré ọjà omi ń bọ̀ nítorí pé téèyàn bá ti lè já irun bẹ́ẹ̀ ẹ tún pè mí torí ẹ islam ọ̀faramọ́ ah ìwọ ló ti nírun dúdú so ìwọ náà ti gòkè àgbà nìyẹn makamaka iná làgbà kan ìwọ náà ti dàgbàlagbà nìyẹn so irun funfun yẹn ti ń jáde masha allah la illa billah tọ ọ àfẹ pé kọ́ ọ máa já o tí gbogbo ẹ bá ti wá di funfun báyà rún agbọ̀n rẹ irun orí rẹ gbogbo ẹ ti di funfun kò burú kò kún ní làálì kó gbé àwọ̀ làálì jáde kò burú eléyìí jẹ́ ti irun funfun tọ lẹ́yìn eléyìí wọ́n fi wá sàlàyé fún wa nípa ọlá tí ń bẹ fún àsọlẹ sọmọ pé taba ṣe mara pàápàá jùlọ ètò níṣe pẹ̀lú sọ̀lá afẹ́ padà tara rẹ̀ dẹ́ni tí ó lọ ṣe sọ̀lá tì ọlá wo ni ń bẹ fún ọ̀sọ̀lá àwọn ẹ̀rí pọ̀ tí wọ́n tọ́ka sí pé ọlá ńlá ń bẹ fún sọ̀lá nínú rẹ̀ ni pé as-salatu imaduddin as-salatu imaduddin òpómúlérò ẹ̀sìn ni sọ̀lá ti jẹ́ gẹ́gẹ́ bí àwọn òpó tí ṣe máa dilé mú òpó múlẹ́rọ fẹ́sìn ni àsọ̀là ẹni ò bá ti máa ṣe sọ̀là tí ń pera ẹ mùsùlùmí ẹ gbàgbé ẹ kìí ṣe mùsùlùmí orúkọ sọ ni di mùsùlùmí bàbá màmá wa tó jẹ́ mùsùlùmí kò sọ ni di mùsùlùmí dópin ìgbà táwọn ọba ti ṣe wọn mọ̀ pé ẹran súnàmì kò sọ ni di mùsùlùmí tó ọba ti ṣe islam àwọn kèfèrí gan náà ní ìsìn pẹ̀ràn súná kò nítumọ̀ tẹ́lẹ̀ yìí bá yé wa sọ̀lẹ́t òun lò pọ́múlérò fẹ́sìn òpómúlérò fẹ́sìn lọ́dọ̀ tiẹ̀ ti yin gẹ́ ó ti yẹ dànù ìsìláàmù rẹ ti dànù nínú ọlá tuntun bẹ fún sọlẹ́ òun náà ní pé sọlẹ́ ti tẹ́ rí yẹn òun náà ní ìmọ́lẹ̀ fún ìtẹ̀lé ti Allah ẹnìkan bá ní mọ̀ ń tẹ̀lé ti Allah àwa rí i pé kìí ṣe sọlẹ́ ọgbàgbé kọ́ gbàgbé ẹ̀ ọ̀ tẹ̀lé tiẹ̀ àwọn ọ̀lànlá tó ń bẹ fún sọlá títí wá nu àwọn àdéhìí tó pọ̀ kí ẹ bá nàbí sallallahu alaihi wasallam ń sọ yìí pé ẹ sọ fún mi tí akérèmọ́bù odò kan bá ń sàn lẹ́yìn kùlẹ̀ ẹnìkan nu yín àbí lẹ́nu lẹ̀kúnlẹ̀ ẹnìkan nu yín tí máa wá wẹ̀ nínú akérèmọ́bù odò yìí lẹ́ẹ̀ márùn lójúmọ́ ṣé nǹkan kan nínú èrí ìdọ̀tí ara rẹ̀ ó tún ṣẹ́kù bí wọ́n ní rárá anábì ní bẹ́ẹ̀ ni àpèjúwe sọ láti àkókò márààrún olúwa máa fi ń fọ ẹ̀ṣẹ̀ dànù fún yàn a a kú oríire jàmá tá a jẹ́ mùsùlùmí wàláhì oore tí wọ́n ṣe fún wa látàrí pé a jẹ́ mùsùlùmí kò sẹ́ni tó nírú rẹ̀ nínú gbogbo àwọn ẹ̀dá yòókù látàrí sọlẹ́ anábì ní innal musalliya. إذا قام يصلي فإنما يناجي ربه rabbah ẹni صلاة ń ṣe sọlá ìgbà tó bá ti dìde láti ṣe sọlá ń ṣe ní bólúwa ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ orí ńlá lélẹ́yìí mọ̀ ń bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ jẹ́jẹ́ èèyàn láǹfààní rẹ̀ nínú gbogbo nǹkan mi tó máa ń ṣe tí ì bá ṣe Islam nínú ọlá tí ń bẹ fún sọlá tó. Eh, ẹni tó bá fẹ́ ṣe sọ̀láàtì dáadáa kó ṣe sọ̀láàtì tó lẹ́mì sọ̀láàtì ò lè lẹ́mì àyàfi tá a bá ní tẹríba ọkàn pẹ̀lú ẹ̀ al-khushu' gbogbo sọ̀láàtì tá à ń ṣe tí ò sí tẹríba ọkàn pẹ̀lú ẹ̀ kò ní tuma o kò ní tuma Uthman ibn Affan radiyallahu anhu ọgbà ẹgbà wọ̀ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ọlànà bí sọ yìí pé ma min imri'in tahduruhu salatu salatu tahduruhu salatun maktuba fayuhsinu wudu'aha wa khushu'aha wa ruku'aha illa kanat kaffaratan lima qablaha min adh-dhunub ma lam ya'ti kabira wa dhalika ad-dahru kulluhu. anabi sallallahu alayhi wa sallam ó ní kò sí èèyàn kan tahduruhu salatun maktuba tí sọláàtì kan tọjọ́ ra yàn takoko rẹ̀ ó dé bá fa yuhsinu wudu'aha tí ó wá sàlùwàlá fún sọláàtì yẹn dáadáa wa khushu'aha tí ó wá ṣe sọláàtì yẹn pẹ̀lú tẹríba ọkàn eléyìí tó wa ruku'aha tí ó tún wá ṣe rùkú rẹ̀ dáadáa illa kanat kafaratan lima qablaha min ad-dunub àyàfi kí sọláàtì ẹyọ kan tó ṣeun kó jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fáwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe ṣáájú sọláàtì sọláàtì ẹyọ kan yó jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú sọláàtì yẹn ma lam ya'ti kabira lópin ìgbà ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan wa dhalika ad-dahru kullu eléyìí ó máa gbogbo ìgbésí ayé rẹ gbogbo sọláàtì tó bá ti ṣe yọ jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fẹsẹ̀ tó ti síwájú tó bá tún ṣe mi ìpẹ̀sẹ̀ rẹ fẹsẹ̀ tó ti síwájú àyàfi tó bá pọ̀ ṣẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá sọláàtì òní parẹ́ ọkọjọ́ yọ bàbá ń zìnà bàbá olè bàbá apààyàn bàbá tó parọ́ zìnà máyàn gbogbo orú àwọn eléyìí sọláàtì ò lè parẹ́ nítorí pé ó jìyà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nu hadith ibn Samit radiyallahu anhu ọlá nàbí sallallahu alayhi wa sallam ó ka àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá fún wa eléyìí tó ṣe pé islam ti fi gbèdéke ìyàtẹ̀yàn jẹ lórí wọn sílẹ̀ anabi wa sọ pé ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tẹ̀yàn jẹ ìyàkà tó ní gbèdéke lórí ẹ̀ tó bá ti jìyà rẹ̀ láyé yóò jẹ kafaratun lah ìpẹ̀ṣẹ̀ rẹ̀ fún mi wọn ò ní bilére yẹn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹni tí ó bá wá jìyà lórí àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ tó ní gbèdéke ìyà láyé tó wá bá bẹ̀ tó fi kú kúrò láyé lọ́jọ́ ọ̀gbẹ́ni al-qiyama fa huwa tahta al-mashi'a yóò máa bẹ̀ lábẹ́ bólúwa bá ti ṣe fẹ́ insha afa anhu tó bá wọlúwa yóò ṣàmójú fún wa insha adaba tó bá sì wọlúwa yóò fìyà jẹ. eléyìí túmọ̀ sí pé sọláàtì ga púpọ̀ jàmáà gbogbo sọláàtì ẹyọ kan tá bá ṣe ìpẹ̀sẹ̀ rẹ ni fáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí yẹn bá ti ṣẹ̀ ṣáájú rẹ̀ ọ̀dà sọ̀láàtì lóhùr ó ti pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí tí mo ṣẹ̀ láàrin lóhùr àti àṣùbà ó ti parẹ́ mo wá gbìyànjú láàrin sọlẹ́tò gbòhùn àti sọlẹ́tò làásù láti jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gan mo jìnnà sí ìgbà tí mo wá sí sọlẹ́tò làásù wọ́n wá sọ pé sọlẹ́tò làásù tí mo bá ṣe dáadáa pẹ̀lú kòṣùrù rẹ̀ mo ṣe dáadáa pẹ̀lú àlùhàlà rẹ̀ mo ṣe dáadáa pẹ̀lú rùkúrù rẹ̀ yóò jẹ́ ìpèsè rẹ̀ fún mi kò sẹ́ṣẹ̀ kí wọ́n aláǹfààní rẹ̀ agbégapò yóò jẹ́ sábàbí fún agbégapò tí ọba ti sẹ́sẹ̀ àgbéga pò tẹ́sẹ̀ bá wà yọ pẹ́sẹ̀ rẹ àwa wo lọ́sọ̀ pé kò sẹ́sẹ̀ kò sí sẹ́sẹ̀ ẹsẹ̀ pọ̀ tó jẹ́ pé ẹ̀mẹ́yì ẹ̀mẹ́yì ẹsẹ̀ tó ti sẹ̀ láàrin sọ̀látò dọ́hùr sí sọ̀látò àṣù láàrin àṣù sí sọ̀látò magreb láàrin magreb sí sọ̀látò ìṣá láàrin ìṣá sí sọ̀látò fàjìrì eléyìí jẹba àwọn ẹgbà wa yìí wọ́n jẹ́ ẹgbà wa tó fẹsẹ̀ rìn lẹ̀ alimam muslim ló gbà wa ó tún wá nínú ẹgbà wa mi látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man salla rak'atayn la yuhaddithu fihima nafsahu ghufira ma taqaddama min dhanbihi rawahu al-imam bukhari anabi sallallahu alayhi wa sallam ni ẹnikẹ́ni tó bá ṣe rákà méjì péré la yuhaddithu fihima nafsa tí ó sì bá ẹ̀mí ara rẹ̀ sọ̀rọ̀ kan nínú sọ̀láàtù yàtọ̀ sí pé ẹ̀mí rẹ̀ ń bẹ lórí pé iwájú Allahu ni mo wà ẹ̀sìn ni mo ń ṣe. wọ́n ṣàforíjì ma taqaddama min dhanbi gbogbo ètò ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ṣé ẹ̀yin náà ti gbìyànjú irú rẹ̀ rí pé ká tiẹ̀ ṣe sọ láti rákà méjì tá a ní fi ẹ̀mí wá ro nǹkan míì ju sọ láti lọ ó ṣe rí gbìyànjú ẹ̀ látòní lọ kó o rí bó o lè ṣe ó yẹ ká lè ṣe nítorí pé gbogbo wa là ń fẹ́ dáadáa àmọ́ gbà tó ṣe pé à ń fẹ́ dáadáa àní tọ̀nà tá a ti rí dáadáa ó túmọ̀ sí pé à ń tanra wa dànù tí wọ́n sọ Allahu Akbar kí ni máa ṣẹlẹ̀ ó bìrà rẹ̀ léèrè ó fẹ́ ṣe tahiyatul masjid Allahu Akbar ọjọ́ ti lọ kí n tó dé gbọ́dọ̀ ṣe lọ ikú tí ẹ bá mú ah, ìwọ tó ń ṣe sọ̀lẹ́ẹ̀tì sọ yẹ kọjá pé n tó ń ronú. ìpèníjà ńlá lélẹ́yìí torí pé oore tó gbà lára pọ̀ ẹlòmíì ó rò pé ó wọ́n ó forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú jiyàn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àmọ́ condition ni pọ̀ gbọ́dọ̀ fọkàn rẹ̀ ro nǹkan mi ẹja gbìyànjú ẹ ká tó kú ká tiẹ̀ sí méjì kan bẹ́ẹ̀ tá ní ro nǹkan mi pọ̀ tayín dáadáa torí bá bẹ lẹ́yìn rẹ̀ yóò máa yọ kó sì rí pé òun mi dáadáa tó ń gbẹ bá ń gbẹ ọ òun gbẹ tí ń gbẹ ọ lọ́mọ àrò lórí sọ́lá kó sì rí pé tí gbẹ bá ń pọn yàgbẹ́ dáadáa kó tó wá sọ́lá àbí tọ̀ torí pé ìtọ̀ àti gbẹ̀ lọ́mọ àrò kọ́mọ́sìn kankan míì tó lè pàkíyèsí rẹ̀ mọ́sì jọ jẹ́ pọ̀ jẹ̀yàn lówó wọ́n jẹ́ ọ lówó. torí ẹ wàá gbìyànjú láti ṣe rákà méjì tó ní ro nǹkan kan míì nù rẹ̀ tó o bá rí i ṣe wọ́n forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹun ẹnìkan á bá alimami abu hanifa rahimahullah wọn làwọn gbowó pamọ́ àwọn wàá mọ ibi táwọn gbé sí sẹ́sìn wọn kọ́ àwọn olùmọ̀ islam àwọn èsì bàbá babaláwo èsì àwọn bàbá yẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwọn yẹn ṣe ń bá kálàyé wa lónìí abu hanifa wa ni sọ fẹ́ rí ó lòún fẹ́ rí ọ̀rọ̀ àlọ́ sí rákà méjì rákà méjì ò gbọ́dọ̀ fi ronú kankan ju sọ́láàtì lọ kọ́ wa padà wá bárakùnrin yìí ti ṣe déèdì sọláàtì báyìí tó ṣe Allahu Akbar tó bá rántí ibi tó ń gbowó sùn èmi fúnra mi mo gbowó ìpamọ́ àbí báyìí kí ni ṣe mí tí ń sì rántí ó ṣàjẹ́ pé láti Allahu Akbar títí dé sàlámù àlékún ní ti sáńrónù ọlọ́mọdé ọjọ́ pé nìkan ti lọ gbé o ọlọ́mọdé sì gbé mọ́lúwa ẹ̀ lọ́wọ́ bó ṣe sálámà báyìí ibi tó rò lọlọ ló bá lọ gbowó ó ti kọ́kọ́ gbowó kó tó wá bá bàbá tó ní kó lọ ṣe sọláàtì ìgbà tó wá dé tó wá bá bàbá tó ní kó lọ ṣe sọláàtì mo ti rí rí kí ni owó owó ló ṣe jẹ ẹsẹ mo náà gbọ́dọ̀ ro nǹkan mi. ó ní tó ṣẹlẹ̀ ni pé mo ṣe ṣe Allahu Akbar mo bá rántí ṣé ìwọ náà wà lè ṣe ṣe rákà méjì tó o ní fi ọkàn rẹ ro nǹkan míì a wàláhì ìpèníjà ńlá lélẹ̀ yìí anabi ọ̀sọ́ pé ogun raka o méjì báàsì torí pé kò rọrùn ọ rọrùn fẹ́ni tó lu abá ṣe ń rọrùn fún ṣùgbọ́n tí Allah bá ṣe ń rọrùn fún yàn alimami Bukhari àwọn ni wọ́n gbé jáde Abdullahi ibn Zubayr mo rò pé ẹ̀yin náà ti gbókọ rẹ̀ ní wọ́n jẹ́ sàábí ọlọ́lá ńlá nínú àwọn sàhábà ó ní Abdullah ọmọ Az-Zubair ọmọ Al-Awwam ọmọ Asma tí í ṣe ọmọ Abubakar ọmọ àǹtí Aisha radiyallahu anha ó ní Abdullah ibn Zubair òun lọ́mọ àkọ́kọ́ tí wọ́n bí nínú Islam lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí ṣe hijira lọ sí Madina gbogbo wọn ti dé tipẹ́ àgbọ́kóbìnrin kan bí ma àwọn kèfèrí wá ń fi àwọn mùsùlùmí ṣe yẹ pé ọlọ́mú wa ó ní bí ma ń bẹ̀ tí wọ́n láwọn sá fún Maka so Abdullahi ibn Zubair lọ́mọ àkọ́kọ́ tí wọ́n kọ́ bí radiyallahu anhu tọ́ ọmọ yìí àpèjúwe ńlá ni fún ìgboyà àmọ́ gboyà tó nítumà kìí sì gboyà sa ọjọ́ kan àwọn ọmọ bẹ́ dànù lójú àná torí kí wọ́n rí pé Umar ibn al-Khattab Allahu anhu ń bọ̀ gbogbo wọn bẹ́ dànù Abdullahi ibn Zubair ló dúó ó dúó garandó lórí ọ̀nà. kọ bẹ́ dànù eléyìí wá ya Umar lẹ́nu kí ló dé gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n sá ìwọ dúró ọba sọ fún Umar pé ọ̀nà òfun dépò pé ń bà yín fẹ́ yín sì sọ̀daràn dépò pé wọn máa bẹ̀rù yín ẹ̀sẹ̀ mọ̀ pé ọmọ olè ló máa ń bẹ̀rù ọmọ ọdẹ ah Umar wa rí i pé yes ọmọ yìí láṣẹk yọ padà jẹ ẹ̀sà láàrin àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà sì ọ padà jẹ khalifa fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì jẹ khalifa yẹn fún ọdún mẹ́sàn fún ọdún mẹ́sàn ló fi jẹ khalifa wọ́n pa ní ọdún kẹtàléní àádọ́rin ọdún kẹtàléláàádọ́rin lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam ẹni hajjaj ibn yusuf thaqafi ló pa abdullahi ibn zubair radiyallahu anhu òun ló gba hadithi yìí wa ah ó ní wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa wọ́n lọ jẹ́ni tó ṣe pé tó bá dìde dúró tí ń ṣe sọlá yìí dúró ka annahu uudun yóò dìde dúró àfi bí ìgbà tó ṣe é pé pọ̀pá kan ni. kò ní mira minal khushu' nítorí ìbẹ̀rù Allah yàtọ̀ sáwa tọmọ kó n ṣe sọ láti lọ ń gbẹ kúrú náà wọn ò lè sọ pé wọ́n dúró gẹ́gẹ́ bí pọ̀pá wọ́n ní pọ̀pá pọ̀pá kì í léwé lára dípò ká pé atẹ́gùn gbé àwọn ewé ara rẹ̀ bó ṣe dùn ni ó dùn kò ní mìíràn nítorí bẹ̀rù Allah wa kana yasjudu ó sì jẹ́ pé a máa forí kalẹ̀ nínú sọ́lá fatanzilu al-asafiru ala dhahrihi la tahsabuhu illa jidha jidha ha'it wọ́n ní Abdullahi ibn Zubair ó jẹ́ pé máa forí kalẹ̀ àwọn ẹyẹ yóò máa wá lórí àfi bí bí ìgbà tó ṣe yí pé ògiri kan tó ti ṣubú dálẹ̀ ni wọ́n bà lé lórí nítorí pé kò ní rúra. subhanallah wa salla fil hijr wọ́n ní ṣe sọláàtì lọ́jọ́ kan ní hijiru ismail síbẹ̀ mọ́ pé káàbà bó ti ṣe wà àyè kan wà tí wọ́n mọ ògiri kan sí ti ọ̀gá gbogbo kàábà tẹ́lí yẹn tó fi kárí ògiri tí ọ̀gá òní kàábà ṣùgbọ́n àwọn Quraysh àwọn ni wọ́n ya ibi ìsọ́tọ̀ ìgbà tí kaaba tí àgbàrá òjò ti ń rọ́ọ̀lù tó fi wó táwọn kò fi wá wo pátápátá tí wọ́n tún kọ́ ìgbà tí wọ́n tún kọ́ wọ́n kọ́ débì kan dábì kan sí. Si èyí tí wọ́n dá sí òun tí wọ́n rọra ṣe ògiri kan sí tí ọ̀gá jù ni là ń pè ní hijro ismail òun náà ara kàába ẹnikẹ́ni tó bá fi lè ṣe sọ́láàt láàrin ògiri kúkúrú yẹn àti kàába inú kàába ló ti ṣe sọ́láàt ó wá pé náfìlà lásán ló ṣe ń bẹ̀ o a ṣe sọ́láàt ọ̀ràn yẹn ń bẹ̀ torí kò tọ́ ká ṣe sọ̀láàtì ọ̀ràn yẹn nù Kaaba àmọ́ tọ́ ká ṣe náfìlà nù Kaaba. Ibn Zubair ìwọ́n ń ṣe sọ̀láàtì náfìlà níjọ́ kan nínú Hijru Ismail yẹn fajaa hajaru qudhafa òkúta òkúta àfànjá that is àkàrà olóró òkúta àfàjá tí wọ́n yìn ọwọ́ àtàbà nítorí pé ńgbà yẹn àwọn ẹni tó fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ wọ́n ń dojú ìjà kọ so òkúta àfàjá tí wọ́n yìn yẹn ọ̀tàbà ó sì jó lásọ ó jó apá kan nínú aṣọ rẹ̀ kò rúra sẹ́yìn mọ̀ pé èyí lágbára púpọ̀ má ṣe sọ nípa ọ̀kan nínú àwọn aṣíwájú rere tí ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tí oyin sì ń gan tóyin sì ń gan tóyin sì ń gan ọgàn ojú ẹ̀mẹ̀ wá lọ kò rúra yàmùyàmù ni wọ́n ń ṣe sọ̀tọ̀ láti lọ lónìí níṣẹ́ hmm, yàmùyàmù yẹn tààyàn kèé gányàn ló ṣe hmm, hmm, ó sì fẹ́ gbà mí sọ láti jẹ́ ó ti bàjẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kọ́ yìí náà ó ti bàjẹ́ so èyí tó fà ya lára àfàjá tí wọ́n yìn ó sì jó apá kan nínú aṣọ rẹ̀ kò rúra allahu akbar sọ àwọn ẹni rí kọtara àwọn kẹ́kọ̀ọ́ maimun ibn mahran ona sọ igbe ma ra'aytu muslim ibn yasar multafitan fi salatin qat muslim ọmọ yasar mi rírí lọ́jọ́ kan lẹ́ni tó wò yín wọ̀ ọ̀hún rí lórí sọ̀láàtì kan àwa ń kọ́ ẹ wá wòran láfíríkà áfíríkà jẹ̀nùbù sahara ibi táwa dúdú ń gbé ẹ wá wòran Allahu akbar Allahu akbar nǹkan ibòmí wọn wò bọ́bá tí wọ́n ti Allahu akbar yóò ti fi kíbla alẹ́ o ibòmí ni wọ́n máa wò ẹ wà ń wọlé yóò máa wò. níbo ni wọ́n fẹ́ máyè sí kí ló kàn ìwọ tó ń ṣe sọ̀lẹ́ so olówó rí muslim ọmọ yasari rí lẹ́ni tó wò yín wọ̀ ń rí nínú sọ̀lẹ́ walaqad hadamat nahiyatun minal masajid fafazi'a ahlus suqi lihidatiha wọ́n ní apá kan nínú àwọn mọ́ṣáláṣí títí ṣe sọ láti njọ́ kan wó gbogbo ẹni tó wà lọ́jà máa ń sáré bọ̀ kọ́mẹ́tẹ̀ kó ti wólò àwọn èèyàn ó ti wólò àwọn èèyàn mùsùlùmù ọmọ yasaru sì ń ṣe sọ̀láàtì nínú mọ́ṣáláṣí wa innahu lafil masjid òun bẹ́ẹ̀ nínú mọ́ṣáláṣí yusalli ń ṣe sọ̀láàtì famali tafa kọ́dà kò wọ ẹgbẹ́ ntọ́bárí ó ṣẹlẹ̀ subhanallah ha eléyìí ò ní lẹ́yìn kú sàárè níbi tí imáni rẹ̀ dé kò wọ ẹgbẹ́ tọ wọn làwọn aráalé rẹ̀ wa kana ahlu baytihi idha dakhala al-manzila sakatu wọn làwọn aráalé rẹ̀ tó bá ti rí tó wọlé kálukọ gbẹnu lọni kẹkẹ ọpa kẹkẹ ọpa rere ń bẹ yẹn kálukọ gbẹnu lọ. فإذا قام إلى الصلاة تكلموا وضحكوا àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe sọ́láàt wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn wọ́n mọ̀ pé tó bá ti wà nù sọ́láàt kò mọ̀ pé nìkan ṣe nǹkan kan mọ́. subhanallah bẹ́ẹ̀ làwọn aṣíwájú wa rere ali ibn al-Husayn radiyallahu anhuma ali òun ọmọ al-Husayn Husayn jẹ́ ọmọ ali ibn abi talib so ali ibn al-Husayn yìí olùmọ̀ńlá ni olùmọ̀ńlá ni ó ní tírà kan tó fi sọ̀rọ̀ nípa ríráyé sá wọ́n ní idha tawadda'a ìgbà tí bá ń sàlùwàlá lọ́wọ́ isfarra lawna gbogbo àwọ̀ ara rẹ̀ yóò di aláwọ̀ yeye téèyàn bá jẹ́yàn pupa tí wọ́n bá ní ara rẹ̀ ó di yẹ́lò àmì ìbẹ̀rù ni àmì ìbẹ̀rù ni tọ́ faqila la wọ́n wá bi léèrè ma hadha alladhi ya'taduka 'inda al-wudu kí lélẹ́yìí ti máa ṣe ọ nígbà tó máa ń sálù àlànà rí faqala ọ̀wání ataduruna bayna yaday man uridu an aqum sẹ́yìn mọ́ wájú ta ni mo ti fẹ́ lọ dúró mi yẹnni pálù aláti mọ̀ ṣe àmì pé mo fẹ́ lọ dúró wájú ta ni Allah ẹ wá ní kí ló dé tí ara mi ṣe báwọn sẹ́rù ọ̀yẹ́ kọ́ bá mi láti bí alù alálẹ̀ rò ti ń bà wọn ìwọ sì ń sálù aláwọn tó ń jẹ chingom sẹmọkálù aláwọn ó ti bọ́ láńlé torí ọ yọnu tẹ́tà yọnu tó tún sọ chingom sẹ́nu ni wàláhi musiba látòrí ìpalẹ̀mọ́ pé mo ń lọ sí sọ́lá gbogbo àwọ̀ ti di yẹ́lò nítorí ìbẹ̀rù Allah tọ́ eléyìí ọjọ́ ìṣesí àwọn aṣíwájú wa rere àwa náà lára à ń bùkátà láti ṣe àtúnṣe ntí ń bẹ láàrin àwa náà àti Allah kí sọláàtì wa kó jẹ́ sọláàtì tó ṣe pé yóò ní ẹ̀mí kó má jẹ́ sọláàtì lásán tí ò nítumà sẹ́mi kí sọláàtì tá à ó ní arkan ó ní wajibat ó ní sunan ó láwọn orígun eléyìí tọ́já kò ṣe é má sí téèyàn bá ti ṣe ń tọ́jú orígun sọ́lá sọ́lá tó ní jẹ́ sọ́lá ó láwọn nǹkan tọ́jú ọ̀ràn yẹn tọ́já pé àìsí àwọn náà yóò kó bá sọ́lá ó láwọn nǹkan tó ṣe pé ṣíṣe wọn nínú sọ́lá sunna làwọn jẹ́ wa ruhuha an-niyyatu wal-ikhlasu wal wọ́n ní aniyatu wal ikhlas àníyàn àti sísàfọ̀ mẹ́sì òun lẹ̀mí sọ̀lá tá a bá ti rí kéèyàn dàníyàn sọ̀láàtì rẹ̀ kọ̀ lẹ́mí tẹ́ni tí ń ṣe sọ̀láàtì tí ó bá ti sàfọ̀ mọ́ pé Allahu nìkan ni mò ń fi ń sìn sọ̀láàtì rẹ̀ ó jẹ́ pé kọ̀ lẹ́mí bákan náà al-khushu' nínú ẹ̀mí sọ̀láàtì ni kájẹ́ni tí ń páyà Allah nínú ẹ̀mí sọlá oní hudurul qalb ká fọkàn sí sọlá ti wá yẹn sọlá ti tẹ́ rí yẹn àwọn gbólóhùn ìrántí Allah ọ̀nbẹ̀nbẹ̀ ìbá Allah sọ̀rọ̀ jẹ́jẹ́ ó wà nù sọlá àwọn sẹ́tàn tún ṣe ó wà nù sọlá tá a bá wá fi lè ṣe sọláàtì tí ò sọ́kàn wa nídìí sọláàtì yẹn ń tá a gbà lérò pẹ̀lú àwọn adhkar táǹfà hàn wá wí kò ní ṣẹ o níta gbàlérò pẹ̀lú ọ̀rọ̀ jẹ́jẹ́ táǹbá Allahu sọ kò ní ṣẹ o nítorí pé gbogbo ń tá bá fa sọ kò ní nítumọ̀ nígbà tí ọba ti sọ́kàn bẹ́ẹ̀ bí ìsọkúsọ lásán ni màá rí gbogbo ọ̀rọ̀ tá a bá sọ láyé yìí tọkàn wọ ọba ti sí ń bẹ̀ ìsọkúsọ lásán ni bákan náà gbogbo sẹ́ta bá ṣe tọkàn wọ ọba ti sí mbẹ kò nítumọ̀ bí ẹni gbára gbóná lásán ni torí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ láti wọn bí ẹni sọsọkúsọ ni o sọ láti wọn bí ẹni gbára gbóná lásán ni gbogbo òdúró rẹ̀ gbogbo rùkú rẹ̀ gbogbo òforíkalẹ̀ rẹ̀ tó kó jásí pọ̀ntẹ́ríba fún Allah ó ń ṣe àgbéga rẹ̀ gbogbo òní nítumọ̀ lópin ìgbà tọkàn rẹ̀ ọba ti sí ń bẹ ó wà ní tara rẹ̀ jásípò ń ṣe sọlẹ ọkàn jásípò ń gbára gbóná ni gbogbo ìgbà tá a bá ti ṣe iṣẹ́ kan tí ń tọ́ yẹ kọjá nǹkan àfojúsùn lára sẹ́wọ̀n tí ọba ti ráyè péjú pèsè wá sára sẹ́yìn yẹn àwòrán lásán ni ọ̀sẹ̀ kù lára sẹ́yìn yẹn kò ní sí tùmọ̀ kan pàtàkì fún un ẹ gbọ́n tó lu ẹlẹ́dàá wa ń sọ ni nínú suratul hajj aya kẹtàdínlógójì ó ní lan yanala Allahu lan yanala Allaha luhumuha wala dima'uha walakin minkum lan luhumuha ẹran ẹran tẹ ń pa kò ní dọdọ Allah ẹran tẹ pa níbi hadaya nígbà tẹ lọ sí hajj àbẹ́yìí tẹ pa nígbà tẹ́ ń pẹran aléyá ẹran yẹn ò ní dọ́dọ̀ Allah kò sí ní tí ó fi ṣe wàlàdí máa wòha ẹ̀jẹ̀ rẹ̀ kò ní dọ́dọ̀ Allah kò sí ní tí Allah ó fi ṣe wàlàkín yanaluhu taqwa minkum ètí ó dọ́dọ̀ Allah ó náà ní páyà tẹ́ ẹ bá ní ìpáyà Allah tẹ́ ẹ bá ní ó nìkan ní ó dọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni sọláàtì tẹ́ ṣe rúkú ìforíkanlẹ̀ yín ìdúró yín kí òun yín tẹ kà àwọn gbólóhùn ìrántí Allah tẹsẹ nínú sọlẹ òun kọ́ ní babara bí ẹ bá sì páyà tẹ bá ní ṣe Allah pẹ̀lú sọlẹ àti yín yẹn ntí ó dọdọ Allah òun náà ní tó ń bẹ lọ́kàn yín tó bá yẹ pé ní ọkàn yín pẹ̀ ń sin Allah ẹ sì jákàn níbi àníyàn yìí ntí ọsẹ kù fún yín nù o torí rẹ̀ gbogbo ẹni tí wọn ṣe sọ láti láyé ẹ jẹ́ kọkàn yín wà ń bẹ ẹ jẹ́ kọkàn yín wà ń bẹ tó bá jẹ́ kọkàn yín bá wà ń di sọ láti gbágbágbá ẹ mọkàn kó ń bẹ rárá ṣùgbọ́n ṣẹlẹ̀ pé lórí sọ láti ọkàn rọra kó ń bẹ ọkàn rọra kó ń bẹ ó sì tún padà síbẹ̀ olùwà yóò ṣàmójúkúrò fẹlẹ yìí nítorí pé tọkàn rẹ bá ti wà ń di sọláàtì ní ìbẹ̀rẹ̀ sọláàtì rẹ yẹn tó sì tún mú ọkàn rẹ mọ́lẹ̀ láti wà nídìí sọláàtì yẹn tó bá jẹ lọ fáwọn àsìkò díẹ̀ tó sì tún sáré padà bẹ́ẹ̀ eléyìí ò ní kó ìpalára bá sọláàtì rẹ eléyìí jẹ bó ti ṣe jẹ kákíyèsí ikú ọkàn wa ọgbọ́dọ̀ wà nídìí sọláàtì tá à tí ó bá ti sí ọkàn wa nídìí sọ láti tàǹsì ọ̀ngbára gbóná lásán ni o tó sì tara àwòrán bẹ́ẹ̀ lómi ti ṣe ń sọ sọ láti tó wòye sí sọ láti wọn ìwọ náà alára ó ti mọ̀ pé ìgbára gbóná lọ́pọ̀ nínú ọgọ́rọ̀ sọ láti táwọn èèyàn láwọn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò túmọ̀ sí ìjọsìn fún Allah tá a bá fẹ́ kí sọ láti wa kọjá sọ láti tó ní ẹ̀mí tó sì wúlò a gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tí ó ń bọ̀ yìí àtòrí eléyìí láti bẹ̀rẹ̀ àlàyé wa ní ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ mi eléyìí túmọ̀ sí pé a ti rí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní pé ìmọ̀ra tẹ́ni tẹ́rí yẹn lábẹ́ òfin ṣẹ́ríà oríṣìí mẹ́rin ni o ìmọ̀ra kúrò nínú ẹ̀gbin àti ìdọ̀tí tá a máa ṣe látara àlùwalá àwọn àwẹ̀ tí ṣẹ̀ríà gbogbo àti tẹ̀yámù tó máa ń dínkù àlùwàlá àti ìwẹ̀ ní ìgbà tí ó bá sí omi àbí tí ìdíwọ́ kan bá wà tó lè kọ́ dínà ká lomi. oríṣìí kejì nínú ìmára òun náà ní ká ṣe ìmára fáwọn oríkèé wa láti gbé wọn jìnnà sí à ń dẹ́ṣẹ̀ oríṣìí kẹta òun náà ní ká ṣe àfọ̀mọ́ fún àwọn kan wa níbi àwọn ìwà burúkú rádaràda. Rada kọ́má jẹ́ àwọn àwà tí wọ́n máa bá lọ́wọ́ wa ẹlẹ́kẹrin wọn náà ní ká fọ ìkọ̀kọ̀ wa mọ́ ká fọ ọmọ fún ọlọ́ lọ́nà tó ṣe pé àní lẹ́bọ lẹ́rù a sì sọ pólísì kẹrin yìí òun ló pàtàkì púpọ̀ òun làwọn èèyàn sì kà kún lè bẹnu ẹnìkan nítorí kọ̀ọ̀ká nǹkan lé ayé lásán kún bó ó mú mú láyà tiẹ̀ ayé táwọn kà sí òun òun làwọn wò wá má a sì sọ pàǹtún bùkátà láti gbé àwọn àdọ̀tí kúrò lára wa àwọn kan wà tí ń bùkátà ká ṣe ìmára fún bí ká máa wẹ̀ ká máa yarun ká para tára wa bá ń funfun ìdọ̀tí etí àti ti imú ká rí mú wọn kó ká máa rún pákó. Kama máa yọnu tá a bá rún pákó tán ká má ṣe gbà pé kéèyàn máa pọ́n mọ́ wa lẹ́nu àwọn ìdọ̀tí tí máa bẹ lára kókó àwọn ọmọ ká kárí pa mú wọn kó ká jẹ́ kí ilé ara wa kó di ilé fóògùn kóògùn gbogbo ibi tí pàǹtí tí máa péjọ sí lára kárí pa mú kó a sì rí i pé kò sí ní tó burú láti wẹ̀ láwọn iléèwẹ̀ gbogbogbò tí wọ́n ti máa fomi gbóná wẹ̀ àmọ́ tá a bá ti lè sọ àwọn májẹ̀mú tó dé oríṣi kejì nínú bá ti ṣe máa gbé àwọn ìdọ̀tí kò òun náà ní nǹkan tí ń bùkátà ká gé wọn kó pátápátá gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé pé wọ́n fẹ́ ká fá irun mú wa irun abíyá wa àti irun abẹ́ wa ká sì gé àwọn ìkànnà wa dànù a lábẹ́ òfin ṣẹ́ríà ká máa já àwọn arun funfun funfun tí bá ti ń jáde lára wa dànù a sì ṣàlàyé nípa pé sọlẹ ọjọ́ òpómúlérò fẹsìn ọláńlá sì ń bẹ fún àsọlẹ torí pé olúwa máa tàtàrà rẹ̀ ṣe ìpèsè rẹ̀ fáwọn ẹrú ẹ̀ àti rí àpèjúwe apá kan nínú àwọn aṣíwájú wa rere báwo ni wọ́n máa ṣe lórí sọláàtì wọn àwọn ẹni tó yẹ ká wá àwòkọ́ṣe wọn káwọn náà lè máa ṣe sọláàtì wa bó ti ṣe dáa a tún ti sọ bó ti ṣe jẹ́ pé ntọ́ já nínú gbogbo sọláàtì tá a bá ń ṣe ni pé ọkàn wa ọkàn wa gbọ́dọ̀ wà ń bẹ̀ ká má jẹ́ pé à ń kàn sọ̀rọ̀ lásán ọkàn ò sí ń bẹ̀ à kàn hùwà lásán ọkàn ò sí ń bẹ̀ abẹ́ Allah kó ṣe àwọn ẹ̀sìn wa ní àtẹ́wọ́gbà kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ó ṣàánú kí wọ́n tó kú kó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó forí jìn lẹ́yìn ikú wọn àti ṣáájú kí wọ́n tó kú kó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó ṣàánú tó bá di lọ́la gbẹ̀ndà lùkìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.